your thighs. Push up on you, feel the size. Show me how you feel inside. If that's mine, then tell me that's mine. Somebody must have shown you how to ride, cause you do it right. You not too wild with it. I take my time with it. Baby, you should let me love you slow. take my time, girl, my is strong. I'll give you a rush, see, girl, my is strong. Take my time, I'ma love you slow. Fresh 105.9 FM. Invigorating. I physically education. Life so oh. she study I'm oh, well Cultural study she go bend down low. Shabby na agbaja, agbaja. Anytime you turn around, fire fire fire fire. Oh better ba, ba den den. Eh eh, ba ba ba ba. Sankuma, sankuma. Eh, I don't know. Yeah, yeah, we did make man study fees. My body no be firewood, yo. No be firewood, Maybe oh. it's your, it's your baby, baby, it's your, it's your baby, baby, it's your, baby, baby, it's your. I'm not trying to pass you by. I just want you in my life. Oh, pretty little thing, I'm just trying to get inside you. And I know you feel the vibe too. I just want you in my life. Oh, yeah, ram pam, ba da ba da ram pam, pi pam, di ja bam bam. Baby girl, rock, come sit, come, DJ ja bam bam. Baby girl, rock, pam, pi pam, DJ da da da. Everybody five minutes past 4 p.m. on Fresh 105.9 FM. A very good evening and welcome to Tuesday's edition of the Road Show with Rolake. In the background, you have Davido alongside G's from Ghana with Mebe. And as we do on Tuesdays, my ladies are in the building together. We're going to vibe and we're going to discuss matters arising. It's five minutes past 4 p.m. right here on Fresh 105.9 FM. We're going to take a short break. When we come back, I'll introduce my ladies and we'll dive straight into the topic for today. Don't go anywhere, don't touch that dial. Keep it on Fresh 105.9 FM. Fresh 105.9 FM. Invigorating. Fresh 105.9 FM. Invigorating. When I wake up in the morning, I need something to help me start my day. Start my day. Pick four, five, six has DHA. It helps my brain to grow. It helps me to be smart. Oh. ṣe oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè pic four five six. oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè pic four five six kẹ̀. bẹ́ẹ̀ni ó ní àlékún DHA èyí tó ń ṣe àtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé bákan náà ló tún ní káṣíọ̀mù fítámìn D àti onígá ńlá protein láti mú àwọn ọmọ rẹ dàgbà kí wọ́n sì lágbára. mo fẹ́ràn ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní fi mílìkì ìdàgbàsókè pic four five six tó ní àlékún DHA èyí tó ń ṣàtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé fi kún àwọn èròjà ìṣara aṣara lóore fún àwọn ọmọ mi. bẹ́ẹ̀ni. dàgbà kó lágbára kó sì jáfáfá pẹ̀lú mílíkì ìdàgbàsókè big four five six lójoojúmọ́. gorgeous iris. ìdàgbàsókè pic four five six. oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè pic four five six kẹ̀. bẹ́ẹ̀ni ó ní àlékún dha èyí tó ń ṣe àtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé bákan náà ló tún ní káṣíọ̀mù fítámìn d àti oníga ńlá protein láti mú àwọn ọmọ rẹ dàgbà kí wọ́n sì lágbára. mo fẹ́ràn ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní fi mílíkì ìdàgbàsókè pic four five six tó ní àlékún dha èyí tó ń ṣàtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé fi kún àwọn èròjà ìṣaralóore fún àwọn ọmọ mi. bẹ́ẹ̀ni. dàgbà kó lágbára kó o sì jáfáfá pẹ̀lú mílíkì ìdàgbàsókè pic four five six Hey hey my oga so you said no dey quick trust person ba? correct we plenty for here last last wetin man i don't see for this life eh e reach o so if you said no like to use your card shop online or you like to see what you pay for before you pay problem no day. when you shop on jumia you go fit pay on delivery when your order reach your domot either with cash or your card so oh yeah, na now to the shop on top jumia remain make your mind cooler eh, with pay on delivery jumia your everyday delivered. My whole family is proud of the engineer I have become. I owe this success to my mother and a lot of other people, but also to football and the great build as I learned the sport. The rejections taught me to keep fighting. The long hours taught me discipline. Knockdowns taught me to bounce back. And those unexpected victories that taught me to never give up. Nourish and energize your kids with Milo Active Go to help them succeed in sports. Because the greats they learn in sports, they keep for life. Milo, energy to go further. Milo! When I wake up in the morning, my brain to grow. It helps me to oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè pic four five six. oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè pic four five six kẹ̀. bẹ́ẹ̀ni ó ní àlékún DHA èyí tó ń ṣe àtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé bákan náà ló tún ní káṣíọ̀mù fítámìn D àti oníga ńlá protein láti mú àwọn ọmọ rẹ dàgbà kí wọ́n sì lágbára. mo fẹ́ràn ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní fi mílìkì ìdàgbàsókè pic four five six tó ní àlékún DHA èyí tó ń ṣàtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé fi kún àwọn èròjà ìṣaralóore fún àwọn ọmọ mi. bẹ́ẹ̀ni dàgbà kó lágbára kó sì jáfáfá pẹ̀lú mílíkì ìdàgbàsókè big four five six lójoojúmọ́. Fresh 105. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. 12 minutes past 4 p.m. on Fresh 105.9 FM. It's a Tuesday. I'm excited to be here as always. My ladies are in the building. We are one soldier down. I'm talking about Mary Gift Sunday. She's a bit under the weather, so Mary Gift is not with us today. But I have my other three ladies, the beautiful studio angels, live in the building. And I'm starting from the middle today. Dolakwa is in the building. <laughs> yes. Dolakwa, good evening. Welcome good evening, on board. Captain. I salute you. Shala Filani is here. Good evening, Shala. Good evening, Captain. Nice to have you here, babes. And the latest birthday girl in yeah. town. yes, the, it was on Sunday. It was Olamide's birthday on Sunday. So hmm. happy mm. belated birthday to you, Olamide, from all of us here. Thank you, Ellie. Thank, Thank you. you. Thank, Thank you. you so much. Happy, it's okay. No small chops, no jello cake. no man, no No, you no, actually no <laughs> cake. It was, um, it low key. Yeah, yeah, yeah. You and your boo. And in house. In house. Yeah, so we were outside that. <laughs> Twins. So that's why. Okay. it's okay. One <laughs> me I'm hearing from that is the turn up has been postponed. That's mm. all I'm hearing. She mm. celebrated in house. She's not celebrated for us in house here. happy birthday, love. We wish you. you. the very best. Thank you. Ellie. So yeah, Easter Sunday, baby. As the angel rolled the stone away, they gave birth to you. Yes, <laughs> that's that's, that's how it is. Okay. Of course, something was trending on all the social media platforms yesterday. Um, it's caused quite a lot of controversy. I talked about it a little bit yesterday, but I thought as ladies, right, we have to touch on this matter. And it's about the is it 11 year old or 10 year old Chrisland International School students and you know the shenanigans they got up to when they went away for a sporting competition in Dubai, and how, according to what the school put in their letter to the parents of one of the students involved, they got involved in immoral acts now, a video has been circulating on social media. And yesterday, when I was talking about I was letting everybody know that if you have that video on your phone, or you're circulating that video, you're sharing it, just know you're guilty of child pornography, distribution of child porn. And there's a 14 year jail term yes. if you're mm-hmm. found wanting. It's important to take these things seriously because you might be trying to get out of the country. For some reason, immigration decides to stop you and they want to check your phone. And right there is this child porn that you were keeping on your phone for vibes they see it, you're going to be in trouble. So don't think it's just, oh, you know, vibes. Please do not spread it, do not circulate it, do not distribute it. That's on one side. The next thing, of course, is everybody's been talking about the content of the video. Was she raped? Was she not raped? I don't really want us to get into whether or not she was raped because I know that my ladies have seen a little clip, a little snippet of that video. They've not seen the full thing, but they've mm. seen small, yeah, small, small, small, of the video. <laughs> and from what you saw, would you say she was raped? Hmm. To me. She wasn't. Okay. That's no, Olamide. She okay, wasn't She wasn't raped. And this is me, Rolak here. From what I saw as well, obviously, like the school's letter said, an active participant in whatever it was that was going on. But one thing definitely crossed my mind: is it normal to see an 11 or 10 year old in that kind of situation, in that kind of compromising situation? even if she was with somebody her age, is that something we expect or imagine? Yeah. Ladies, no. No. no. it's not something we expect it's, or imagine. It shouldn't be. No. It shouldn't be. Yeah. It's not normal. So does does that make you feel as though somebody or something has gone wrong with that child? I feel so. To find herself in that situation. I feel so. I feel so. Cause um, I was like scrolling through Twitter and I saw another uh, another. Uh, I think she has this. Uh, what's it called now? It's not um TikTok, but another Social media, something okay. that she dances and she she doesn't do the dance in a normal dancing way. She does it in a very sexy kind of way. Okay. Yeah. So I think that she has been consuming some content that are not for her age. And it has gotten into her mind that she thinks is the normal thing to actually do. Okay. Okay. no, me when I did my uh, when I do my own research on it, I realized that this girl she has a big phone, okay. an iPhone for that okay. matter, a ten year old child using an iPhone. Why? okay. and she's she's already involving herself in some social media, you know, platforms that you know you don't you should be an adult a child, you know, involved in. Okay, while we're growing up, we usually believe that once you're one to eighteen, you should watch cartoons. That's what we one to eighteen. Ah. no, no, no, did you grow up in No, no, no, no. You know, but I understand what you mean, that, like child age appropriate yes. things. You mm. watch all those um selling not even telenovelas. You don't watch all those. You watch something like singing, you know, you okay. want to know how to sing, know how to do something, some creative not because when I saw a video on one social media platform, she was twerking. Okay. But let's not lie. I agree with you. Okay. I, but do you guys think it's because times have changed? Mm. When we were younger, think about it was MC too <laughs> legit, <laughs> too legit. That's what they used yeah. to play when we used to go to parties in my age primary school, secondary school, they will play that um, Christian SCA yeah. Bokwe song, Happy and you know, those were the <laughs> things was, we were dancing to Sheena Peters. Sure. Yeah. But I, now, have you seen the music that's out there? <laughs> and those are the dance steps. When we were younger, I think the most risky dance step we were trying to do was butterfly. Yeah. Azonto. Mm-hmm. Azonto. Okay. Yeah, oh, you know, <laughs> But see, what dance steps are raining now? It's different. It's different, it's right? Very, very and different. And to me, I feel the world is is changing. So I think it's because of what they perceive online, you know, the social media, and maybe what this girl has been checking and let me take it down to the parent. You know, some parents, you just be like, oh, you're a career woman. You just want to take care of your child, give her the needful things. Or you go to school, you get what you need to hmm. learn. Hmm. But not for, for you to forget that you have some things you need to do for this child, when it, most especially women, mothers. Little is for the fathers, but the mothers, you come home, oh how's school today you ask unnecessary things from that child so maybe where she was maybe the peer group okay the kind of girls or the the boys she moves with might be like, oh, let's try this thing. Hmm. Well, oh, they don't see it wrong, but they feel like, mm. let's hmm. practice it. Hmm. So, okay. in my own case, I think the parent has a role in this. And okay. now, I will say from my own point of view, well, see, I okay. the, world is evolving, but now the thing is, I know everything is changing. There are some parts, like there are some things we, when we were small, there are some things we didn't do but there are some things our parents didn't allow us. So I would say this habit, we should still inculcate it. Like now, when everything is looking so civilized there are some things that we need to be that need to be checked there are some things that you don't need to like uh, because the world is civilized you're now, gonna just you allow your just, children yeah, get away with anything do anything. anything so that is it i need i think those things we used to do then but when i was I think when I was still in secondary, I didn't use the I didn't I um, didn't use the phone. Oh, well, well when I was in school, there was no Morteling's phone. Oh, yeah, <laughs> yeah, yeah, yeah See, you guys are gonna know my at least my age range now. <laughs> Okay. I was in secondary school when the only mobile phones we had in Nigeria were those giant Motorola phones oh, that looked like walkie talkies. Yeah. There were no mobile phones. Hmm. So in my era, that was never going to happen. I came from the era where we were still writing love letters. Yes. Now, when I finished secondary school was when mobile phones came to Nigeria, maybe a year or two after, right? And so I cannot say I experienced secondary school with a mobile phone. That's what mm. I hmm. see now on TV and things like that. But that wasn't my own experience as a Nigerian in secondary school in this country. So, do I think my secondary school aged child should have a phone? I guess it depends on what they're using the phone for. Yes. But if they do have a phone, there'll be there'll be rules. Like the same way I had rules when we used to play video games. My mom's not gonna let you sit down there from morning till night playing video mm -hmm. in whose mm-hmm. house, right? There should be those kind of rules. Yes. Um, I'm big on parental control. Every mm-hmm. app, yeah. every device, you can control what your kids are consuming within reason at least in your house. Yes. Mm-hmm. yes. You might not be able to control what they're doing in their friends' houses, but that's a good way to stay on top of, you know, what they do. I have a colleague here that was still telling me that the email address, of course, he used to set up the devices, is also registered on his phone. So while he's at work here, he can see what his kids are Google searching. Hmm. He can see what they're checking. Yeah. Most parents need to do that. I had uh, some mentees in Ibadan here. The girl came to start university in this university not far from the music house, and the mom sort of put her with me. And what impressed me the most about that particular mom is that even the bank account of the girl was still linked to Momsi. Mm -hmm. So any money nice. that enters, her mom yes. is gonna say, "Who's Dolapo?" Yes. <laughs> Why is Dolapo sending you? That, that, was, that, was how, that, was, what my mom did for me. I thought was, she was actually being harsh. I really no. thought she was no. being harsh. But you want to know so that in case you want to start doing sure. Even, the funny thing is now that I'm realizing that no, no, no, no, no, our bringing was the best oh, for me because sure. it trained me now. I don't really like going out. Not because there's nothing fun outside, but I'm just used to in-house. So see, think inside about think I'm about you as a teenager with the way your mom tried to keep you inside, and you still did things that she probably doesn't know about. Mm -hmm. Well, yeah. <laughs> <laughs> so now imagine if they gave you the kind of freedom, freedom that do. at that age you would have thought you wanted. Exactly, which is what I think a lot, a lot that is a lot different now from when we were growing, up, right? Yeah. kids, I don't see anybody playing outside again as At well. All. We used to climb guava tree, oh, mango mm -hmm. tree. Okay, mm. no, I, didn't climb, ten -ten. Uh, I didn't climb. What, what ten, yes, ten, ten, hopscotch. Uh, I only had that in school, Skipping. but oh. inside my house, it is you and your book. Oh, we do it, which is and not then, a bad thing too. And then my mom, she created this atmosphere where we could we could talk to her about anything. So she was not necessarily ash on, Oh, you guys can talk to me. She created that thing for us. Till now, I can just call my mom and be like, "Her ah, mom, this one." My friends look come me and be like, "Do you tell your mom everything?" I'm like, "Sorry, I'm used to it. That was how I was raised. I was not raised to now be saying, ah, no, you don't. Say, no, no, no." So no. you definitely think it was that. that I think parents should really create that atmosphere yeah. where your child can open up freely to, to you. you. Ah, it broke my heart, to the little clip of that video I saw, because I just kept thinking, what would make an 11 year old comfortable enough to be mm-hmm. completely naked in a room with other young boys doing something that only adults should do? What would make an 11 year old girl be that comfortable? What has happened? What broke mm -hmm. in mm-hmm. her? Who over sexualized her? Or who over exposed her? Or is he had exposed herself? Mm -hmm. These were the questions running through my mind. Simple. I want to hear from you guys on the show tonight. Um, okay, well, it's not yet night time. <laughs> this evening, you can call us on 080 32 32 1059, 080 Yes, the numbers again 080 32 32 1059. Hello, good evening. Hello, hello, hello, good evening. You might want to call me back, please. The numbers to dial remain the same 080 32 32 1059 1059 if you want to join us on the show to share your thoughts on what we are tracking today. Hello there, good evening. Good evening. Hi, what's your name, please, and where are you calling from? My name is Joseph. Joseph from where? Joseph from where? Okay, welcome, Joseph. Let's have your contribution. Okay. you see, nowadays people are getting especially Joseph, we're struggling to hear you. Can you speak up, please? Okay, can you hear me now? Yes, that's much better. Okay, I can see it's not mainly the fault of the children, hmm. it's the fault of the parents. Okay. Before you can see students being like that in schools that are not that are not expensive, it, will be so rare. But look at those expensive schools. Look at what happened to students' rental money you can still remember that best I'm, I'm sorry, what did you say? That this only happens in expensive schools, that it doesn't happen in no, public I'm schools? Not, I'm not saying only, that it's common. Okay. Most common in expensive schools. You know, those children, they just you think everything is just to enjoy yourself. No, I don't think no that's true. I don't think your stats that you are saying as facts is actually true. If you even look at the the data of um, teenage pregnancies, things like that, it's more common in public schools than in yeah. private schools. What's bad is bad. Let's not you know vilify any school system, whether public or private. Is happening. Yes, I know it's happening, but it's almost happened himself. 080 32 32 1059 Hello, good evening. Yeah, my most powerful Captain Rolly. I salute this you. Is your friend Adem. Mr. Adeyemi, my friend. Where are you calling me from? Yeah, actually, I'm driving, okay. so you should know that um, anytime I drive, I listen to your yes, program. Yes, I, I, appreciate you, Mr. Adeyemi. Thank well, you, sir. You see, um, that video of that young girl, to me, hmm. I would say the mother is uh, not doing what is expected of her. what do. about the dad? <laughs> <laughs> okay. I'm just let asking, me, let me, let's, let's, let's, let's, let's, let's continue this conversation a little bit. Okay. So I will get back to the father. Okay. You see, the school called the mother hmm. when this issue happened. Like, we want to see you in two days. I mean, we want to see you right now. It's all about your daughter. Mm. The mother said she she's not around and she won't be back until after two days. Mm. When she got back, she did not go to the school directly. Mm. You know, thinking of flimsy excuses and all blah blah blah blah blah. Well, the father, the father might be busy giving them all what they need from the father, giving them his support financially and every other thing. The father will be on the road from morning till night. You understand? We're assuming a all lot of what, things. what if the woman too had gone for business? We're assuming a lot of things, sir. Well, what if she too had, it was work? You see, you see, you see what, what really happened to that girl has not just started that day. Hmm. Probably the domestic worker in the house hmm. That's possible. Or the a driver, relative. The relatives and all that. Lure that girl mm. into what she's doing. And, you know, a young girl doesn't think, she doesn't know what she's doing. She believes it's a fraud. Hmm. You understand? Mm. For her to get out of her, her comfort zone, to go to a, um, another another uh, um, another place, and she needed that thing at that particular time that was why she had to go to those guys. You get hmm. parenting, parenting like my other friends has been saying. You do this, your mom curbs you from doing this, curbs you from doing that, which is the is still the best. My son has been asking me for a phone. I him a tap, You understand? Mm. Anything he wants to do on his tab, I must be looking at him. You understand? Okay. Anything he does on his tab, I still collect the tab. Okay. Guys, let me see that tab. Okay. You Mr. Adeyemi, we have to let you go, unfortunately, because of time. We're only here till 4.30, sir. We so, appreciate you, so sir. We, just the parenting. Okay. Let's just keep the, the, the good work as they have taught us right when we are growing mm. up. Hmm. Sorry, thank you. Thank I'll you very much, week. sir. Thank I'll, you. I'll, yes. I'll come on your program next week. We, we expect you next week, sir. Thank you very much for your contribution unfortunately we're out of time as you know because of the ramadan season we're only with you till 4.30 at 4.30 we're going to switch things up for that inspirational 15 minute ramadan segment from 4.30 until about 4.45 p.m yes we're almost completely out of time before i go though i was talking to some of my girlfriends and this is the latest now you know when we're younger they'll say if the child is good, it's the father's child. Sure. If the child is bad, is the mm -hmm. that was our mm-hmm. mothers and grandmothers' generation. Yes, no. so this our own generation. If the child is good, is our child. Mm -hmm. If the child is bad, it is still our, our child. child this one is not a case of a mother failed no. or a father. Sure. you the father what were you looking at as the mother was failing -hmm. eh? So this one, we're taking equal responsibility. Accountability is important. We need to stay on top of things. I understand that because we are African, there are certain things that are always going to be gender zoned mm -hmm. to us as women, and that's okay. But remember that we are human, the way men are human beings too, and no one person is perfect not one person creates the child it's two people that do that so two people have to be responsible enough to ensure that the kids are getting all that they need emotionally financially and otherwise yeah. In one word, ladies, let's say bye bye. <laughs> Bye. this is Fresh 105.9 FM. You heard from Shola Dolakbo and Olamide. I'm Rolake. I'll be back at 7.30. Don't go anywhere. Don't touch that dial. Fresh 105.9 FM. Invigorating. Here again, Ibadan, set you ready. Impri Fabrics present Ibadan Ankara Fiesta Season 4. Host for the day, Kiki. Performing live, Jesse King Buga, Oliagba, Remote, Flaming Brothers, Kadija, Ewa. Special appearance, Mobin Pay. Tickets, 3K regular, 10K VIP, 30K VVIP, 300K VVIP, table for 10. Venue, Jungle Center, all of grades. Date, Sunday 24th April 2022, time 2 p.m. Featuring fashion runway, giveaway, raffle draw, music, dance, comedy. Get your ticket at Viva Cinema Palms Mall, Ring Road, or at Hedi Ultima Restaurant Outlets, Bodija, Oriole, and Ring Road, and also at April Fabric Store or Sutoko Old Bodija, or call 081 Ibadan Ankara Fiesta, the largest gathering of Ankara lovers in the biggest city. biggest city. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Àṣìgbádùn ẹ̀ ò ṣe ò bá ọ́fìsì. Àṣìgbádùn ẹ̀ ọ̀ máa ṣe ò ní muhammadu tasiki ní àgbẹ̀gbà pọ̀ lẹ́ẹ̀dọ́gbẹ̀rún pẹ̀lú àlà fèrò pàṣẹ kí wọ́n máa pè é lójijì láńbẹ̀dẹ̀ a sì ń gbádùn rẹ̀ àgbẹ̀gbẹ̀rún. mélòó mélòó afa tẹ jíjọ kéwú tán. wazir akéwùgbà gold ọmọ akéwùgbà ẹrú atún ti gbé dé. àdàmọ̀lá ayàtọ̀kù. kí ni tí mo bá dé lọ́jọ́ ìní mo wo ìyá ayé lọ kánrin kéṣe mo rí i pé nínú àwọn obìnrin tó máa ń yá láti tètè lọ ilé ọkọ làwọn arẹwà wà. àwọn arẹwà wọ́n ń rọ lọ sílé ọkọ bíi mọ̀nàmọ́ná ni like thunder ni wọ́n sáré lọ sílé ọkọ. àmọ́ majority wọn bí wọ́n ṣe ń kánjú lọ náà ni wọ́n kánjú padà. àìmọye ẹni pupa tó jẹ́ pé ńgbà tó di arúgbó ẹni tó láìtì tẹ́lẹ̀ sí dẹni tó dáa. as from the age of sixty ìhòòhò ènìyàn kì jọ ènìyàn lójúmọ́ mọ́kìnní kan dájú gbogbo tó bá pọ̀ jù lára obìnrin tó fi soge nígbà ọmọge ni yóò di problem fún tó bá dìgbà ogbó. Allah. ìbàdí tó sùrí gidi yóò di ti ọ̀fàn ká. Allah. lo ẹwà rẹ má jẹ́ kẹwà orúbọ ẹ lójú. Hmm. nítorí bá fọkọ rẹ pẹ̀lẹ́ wà tí ó jẹ́ pọ́kọ rẹ nìkan ni ló lo ẹwà yìí fún. mọ́kìnní kan dájú àdéhùn ọlọ́run ni. ihò obìnrin tó bá ti jẹ́ pé eléyìí wọ̀ ó ti bọ̀ tọ̀hún ti bọ̀ ó ti bọ̀ bóyá lọ́mọ alálùbáríkà lè jáde mẹ́. public toilet kì í wúlò kányìn wọ́n dà á wó kányìn nítorí yóò di problem fara àdúgbò. ẹlẹ́ẹ̀kejì ní tí ì jẹ́ káwọn tó bá ní márààrún gbélé ọkọ òun lówó. owó màálù mabulagu hmm. owó owó mà ní owó tí pààyàn ti tún jiyàn ẹni ó kú owó lọ́pa ẹni ó jí owó ló jí ìgbéraga kan lówó tóbìnrin bá lówó lọ́wọ́ tí ọba nítẹríba fún un ah! bọ́yá ló lè látúbọ̀ tán obìnrin ẹ̀dá tá a dá obìnrin tẹ́lẹ̀ tìgbéraga tìgbéraga la dóbìnrin obìnrin ní ìgbéraga tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú àdámọ́ wa wọn ìwọ wá fi bẹ̀rù ọlọ́múra ẹ̀ wálẹ̀ fọkọ ẹ̀ gbogbo obìnrin tí ò bá kò lè rí ilé ọkọ gbé Makini kínní kan dájú obìnrin tó bá nílé ọkọ ẹ nọ́mbà tírì ẹ jẹ́ sáré yìí mọ́ obìnrin tó bá ní ẹbí tó níran majority wọn sábà rí ilé ọkọ gbé tí wọ́n béèrè pé ta ni bàbá ẹ̀ wọ́n ní president nàìjíríà ni hmm. ta ni ta ni ìyá ẹ̀ ìyá ẹ̀ ni deputy governor hmm. ah, ah. ọmọ abo ni ah, ọmọ ọba mọ ni ọmọ ta ọmọ Bill Gates mọ ni ọmọ Dangote mọ ni. Hmm ọlọ́run ní pé kírun wọn ó rí ilé ọkọ gbé. obìnrin tó bá fẹ́ rí ilé ọkọ gbé gbàgbé báwọn òbí ẹ̀ ti jẹ́ ju báwọn òbí ẹ̀ ṣe jẹ́ jù sílé yín wá pursue life ẹ̀ is your life not the life of your parent. táwọn bá ń fà ẹ́ pé kó o lò gbéraga sọ́kọ ẹ̀ ìwọ sọ fún wọn yí pé ọkọ tiẹ̀ lélẹ́yìí kì í sọkọ tìyá ẹ̀. bẹ́lẹ̀ kẹrin ntí o lè jẹ́ kí majority obìnrin kan rí ilé ọkọ gbé o ń bẹ lára tiẹ̀ náà ò fura ni tóbìnrin bá ní mímọ̀ ó ọjà ni ó jẹ́ mọ̀ wé ni ẹlẹ́mọ̀ àlà wàlà yọ̀ọ̀là àlẹ́ yìí ga kò sí ń tọ́ga ju mímọ̀ lọ nínú àádá mímọ̀ ni pé mímọ̀ kì í fẹ́ tẹ̀ fún nǹkan àfẹnitórí ẹ̀ bá pé tọ́ bá nírẹ̀lẹ̀ lóko tọ́ ọ jẹ́ pòfẹ́sọ̀ tó rí lé ọkọ tó gbé ọkọ kí láǹfààní kí ló ìnífà majority àwọn tí wọ́n kàwé jù láyé wọn yìí sábà gbélé ọkọ. kí ló fà kí ni kí ló mọ̀ that's the stark illiterate kí ló mọ̀ bẹ́ẹ̀ mọ̀kìnní kan dájú alágbára méjì gbajúmọ̀ méjì olówó méjì tí a bá fẹ́ra wọn ọlọ́run ní pé kígbéyàwó yẹn last. Allah. popularity ẹnìkan affect tẹnìkejì irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ sí anabi sulaimana odidi ọba ni ó tún wáá fẹ́ ọba níyàwó anabi hmm. sulaimana kàgbákò ọlọ́run lọ́sàn-án ìyàwó ẹ̀ ló ti débi ẹ bọ́ odidi anabi ọlọ́run ó jíjọ kan lọ́ba ìyàwó ẹ̀ tí ń sunkún odidi ọba níyàwó náà nílùú mi ọba fẹ́ ọba hmm. ọba lè fẹ́ ọba olówó lè fẹ́ olówó alágbára lè fẹ́ alágbára tẹ́nìkan bá rẹ́dì láti sọ̀rẹ́ńdà tiẹ̀ kì í ṣe pé kókó nípò ọba bẹ̀tí kó múra ẹ̀ wálẹ̀ kọ́mọ̀ ṣèṣe ọba nínú ilé yẹn. Allah. Balikisu bá bẹ̀rẹ̀ ẹkún kí ló dé kí lọ fẹ́ ó ní jọ bàbá àwọn ti kú òun ò rí mọ́ ìrẹ́ Sùlàìmánà pàṣẹ fáwọn àlìjànú kán bá mi gbẹ́ ère bàbá mi wá kí nǹkan máa rí ni kò ń ṣe nǹkan kan Allah. Sùlàìmánà bá lo àṣẹ làṣẹ bá ṣẹ wọn bá gbẹ́ ère bàbá ẹ̀ dé ère dé tí o bá ti sẹ́nìkan bẹ̀ mọ́ ọ sọ èrè yẹn dọ́lọ́run ń forí balẹ̀ fún. ìbínú ọlọ́run bá dé ọlọ́run gba ọlá kù lọ́wọ́ sùláìmánà ó fi èṣù rọ́pò orí ipò rẹ̀ èṣù tíyàwó ẹ̀ ń sìn náà lọ́lọ́run fi rọ́pò ẹ̀ odidi ọba di apẹjata àdúrà pọ̀ kọ́lọ́run ó tó dá ọlá padà fún. lọ́wọ́ gbogbo àwọn olókìkí tí a fẹ́ra wọn wọ́n sábà ní problem lọ́wọ́ olówó àtolówó àfitẹ́nìkan bá rẹ́dì láti sọ̀rẹ́ńdà fẹ́nìkejì lókù. ẹlẹ́ẹ̀karùn-ún àwọn tí wọn kì í sábà rí ilé ọkọ gbé àfi tó bá fi ìtẹríba mix ẹ lókù ó ní làákàyè. kóbìnrin ó wà intelligent kóbìnrin ó smart kórìà ó pé gan ká ẹ tó sọ ẹyọ kan kó ti mọ mẹ́fà tí ó tí ó dé sí rẹ tọ́ ọ bá ní làákàyè bí ọkùnrin má lo làákàyè bí ọkùnrin ìwọ lo làákàyè tiẹ̀ bí obìnrin máa ṣe bí ẹni gọ̀ máa act foolish nígbà míì wà lórí ìkúnlẹ̀ kọ́ ọmọ bí ọkọ rẹ níwọ̀n torí ẹ pé bí nǹkan míì lo ọpọlọ yẹn láti fi promote ọkọ ẹ lo ọpọlọ yẹn láti fi protect family ẹ bó o ṣe smart yẹn lo láti jẹ́ kẹ́bìrì ó soríire ni má lo láti fi da ọkọ ẹ láàmú àìmọye obìnrin tí wọ́n ti do lórí burúkú látara bẹ́ẹ̀ ọmọ ìyá mi máa kíní kan dájú ọ̀rọ̀ là ń sọ fún wa nínú alukur'an dọ̀rọ̀bà lọ́ọ́ umasalan. lílọ́dì nàkàfàrún ìmúratá nùhìn wà múratá lóòótọ́. ọlọ́run ni mo fi lélẹ̀ lápèjúwe àwọn obìnrin méjì kan tí wọ́n fẹ́ àwọn olóríire méjì àwọn obìnrin yẹn orí wọn ti pé jù wọ́n gbọ́n débi pé wọ́n mọ jàǹbá ṣe bẹ́ẹ̀yàn bá ti smart jù yọ ọmọ jàǹbá orí àwọn obìnrin méjèèjì yìí pé àwa fi wọn sábẹ́ ànábì méjì ànábì nuhu àti ànábì lutu fàkànà ta umar àwọn méjèèjì fi intelligence wọn wọn fi ṣe jàǹbá fọkọ wọn. Allah. dami lóhùn. falam yugniya anhuma min Allahi shay'a. àtàwọn àti ọpọlọ wọn tó pé. waqila dakhula nara. ọgbà wọn sílẹ̀ nínú ìbínú ọlọ́run. fakila dakhula nara ọlọ́run là pàṣẹ látàyé ẹ máa wọ náà lọ máa dá àkìlì pẹ̀lú tí ó wọ náà. Allah kítún lọ́lọ́ wa daraba Allahu mathalan lilladhina amanu murata Fir'aun. ìyàwó Fir'aun. idh qalat rabbi bani li ayyakum Allah. èèyàn máa fẹ́ olórí ibú lọ́kùnrin tó ọba mọ̀ wá wò ó sì sórí rẹ̀ ń bẹ̀. èèyàn máa fẹ́ olórí ibú lọ́kùnrin tó mọ̀ nígbà míì pé olórí ibú lọ́fẹ́ yìí. ìyàwó Khadija gbogbo owó tó ní ọ̀sọ̀ rẹ̀ ń dà rẹ̀ fọkọ rẹ̀ ni. a mọ̀ pé àwọn ọkùnrin ayé òde òní koríkorí ni wọ́n ajẹgunjẹran bàbá sọ̀rẹ́ndà gbogbo owó ẹ̀ fún wa láàyò sọ ọdún lòsì yóò tún gba ọ jáde àmọ́ sọ̀rẹ́ndà díẹ̀ fún jẹ́ kó mọ̀ pé òun lòun kọ̀ǹtró rẹ̀ àwọn méjì tọ́lọ́ ń wí kàn yìí ìyá tó bí ànábì jésù ìyá tó bí ànábì ìsá àti talẹ́nì kejì ìyàwó firaun wọ́n fi òtítọ́ ọ̀nù gbáyé ọlọ́run sì dá wọn láre. ẹ wo kò síbákùnrin ṣẹlẹ̀ burú tó tó bá pàdé ìyàwó olóríire yóò manage Allah. níparí wọn pe tíra kan ní alifu layila wa layila ọba kan wà nílùú kan àwọn obìnrin kan ṣe kó tó dépò ọba wọn palẹ̀kùn wọn dayé ẹ̀rù ó wá dépò ọba tán ni wà ń gbẹ̀san èyíkéyìí obìnrin tó bá ti kọ́kọ́ fẹ́ báyìí yóò so yìgì pẹ̀lú ẹ̀ yóò nìkan gbé wálé òun wọn ò dẹ̀ gbé wálé ẹ̀ yóò dẹ̀ bóbìnrin yẹn lò pọ̀ tó bá ti tóbi ijọ́ kẹta yóò nìkan lọ pa kò wá lọ́mọ láyé ń bínú ó wá àdìjọ kan ọmọbìnrin kan ń bẹ ó ní tẹríba ó ní làákàyè àwọn ẹbí ẹ tọ́jú ẹ wọ́n fún lọ́pọlọ lọ́ba bá nàka sí ó lẹ́ni tí ìgbéyàwó kan nù hmm. àwọn ẹbí ń sunkún ó ní ẹ mọ́ sunkún máa lọ máa bọ̀ ẹnìkan ò mọ lọ́ọ̀bẹ kó bọ̀ rí ó ní ẹ̀fẹ̀ mi lẹ̀ máa lọ òdodo ní fìbà gbé ní ẹ bá ṣègbéyàwó ìgbà tó dalẹ̀ ọba fẹ́ súnmọ́ ó ní bọ́ọ̀lù èmi ẹ má ti súnmọ́ mi ẹ jẹ́ n sọ̀tàn kan fún yín tẹ́ ẹ̀ máa rántí tí n bá lọ tán tẹ́ ẹ̀ máa fi rántí mi njẹ́ ẹ bá pa mí oníkíni tàn náà lọ́ba bẹ̀rẹ̀ ìtàn aládùn àwọn ìtàn téèyàn ọmọ gbọ́ torí èèyàn ó sì ọba gbọ́ tàn tí ìdàgò mẹ́rin òru ah ọba ló lè sọ̀tàn yìí tán lẹ́nu máa fún ọ láǹfààní sí tọ́ba dọ̀là ọ parí ẹ̀ jẹ́ n súnmọ́ ẹ ọba súnmọ́ ó dijọ́ kejì ìtàn ó parí dijọ́ kẹta ìtàn ó parí ó fi wá lo ẹgbẹ̀rún oṣù àbí alfu láyìlá wa láyìlá ẹgbẹ̀rún ọjọ́ àtẹgbẹ̀rún oṣù tó ṣe déédéé ọdún mẹ́ta láàrin rẹ̀ ó ti bímọ mẹ́ta fọkọ. ó wá àdìjọ́ kan ló ní baálé mi ìtàn tán lónìí ikú yá lọ́la baálé rẹ̀ ní bo ọ ò kú olórí ibú làwọn obìnrin tó ń fẹ́ tẹ́lẹ̀ olórí ibú ni wọ́n ni. òun ò mọ̀ pọ́bìnrin kan bẹ tó tún lè múnú èèyàn dùn láyé ìwọ sì wá sọ ayé òun di dáadáa báyìí gbogbo ń tó ń ti ṣe wọ́n tọrọ àforíjìn lọ́dọ̀ ọlọ́run bọ́lá wọn bá tiẹ̀ fìyà jẹun lọ́rùn kọ́mọ̀jì ọ̀pọ̀ bí ó ṣe pa ọmọbìnrin yẹn mọ́nu ní fi ń alifu láyìlá wa láyìlá alóbìnrin tí ò ní tẹríba fọ́ọ̀kọ́ àdánwò ni àdánwò ni ọkùnrin tí ó màpọ́nlé ìyàwó rẹ̀ àgbákò ni àgbákò ni ìyàwó nìkan bá lé ìyàwó rẹ̀ lé ọkọ rẹ̀ lé ọkọ ìwà ni ó lè padà láìpẹ́ láìpẹ́ mojútó wa rẹ̀ àrẹwà mójútó wa. ojú tó wà rẹwà rẹwà ojú wà rẹwà ooo. sí iléeṣẹ́ akéwògbà gold pọ̀. ilẹ̀ tá a ní ní alápákó ọ́fẹ̀sì express ni ìrìnsẹ́jú mẹ́wàá ní sí tóògèètì ìbàdàn oríṣi mẹ́rin la lọ́nà ìbàdàn sẹ́kọ̀ọ́ eléyìí tó wà lálápákó yẹn ilẹ̀ ẹ̀kọ́ létí ń bẹ níbẹ̀ five fifty thousand ní plọ̀tì kan lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ ńlá wa ní farmland tó tún ṣe lò fún iléeṣẹ́ over one thousand acres la ní níbẹ̀ yẹn one point five là ń tà tẹ́lẹ̀ lásìkò Ramadan yà ń tà ní eight fifty èyí tó wà lẹ́yìn ẹ̀ ìyẹn wọnú díẹ̀ títí ọlọ́dà náà ló débẹ̀ ìyẹn is five hundred thousand naira per acre àwa ní ilẹ̀ ẹ̀kọ́lé lẹ́yìn redeem camp lẹ́kọ̀ọ́ àní ní interchange gbogbo ẹ̀ lọ́nà Ìbàdàn Lagos expressway àwa ní lọ́nà Ìbàdàn sí Ìṣẹ̀yìn buy one get one acre free atúní lọ́nà Ìṣẹ̀yìn sí Ṣakí àwa nílé anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá a ní ilẹ̀ kan tó wà ní àdúgbò ọjọ́ sí ìwó road níbi tá ń pè ní power line ilẹ̀ yẹn ní fẹ́ǹsì tó dáa ọ̀pọ̀ nǹkan náà ti ṣe síbi ilẹ̀ yẹn ẹni ọba ara ìfàlóra torí inú estate lọ́wà bẹ́ẹ̀ làwa ni káàkiri majority ilẹ̀ yorùbá ẹ bá lè ṣe akẹ́wùgbà gold ìdòwò pọ̀ ọlọ́run ó sì rìn yín náà lọ́wọ́ àràfà ọdún yìí lílọ ni umura ọdún yìí and first batch wa ti múra àti gbéra second batch wa ni ó gbéra ní ramadan twenty ìwọ náà lè gán kọ ẹ mọ ọmọ yín wálé ẹ̀kọ́ wa royal go from school ilé kéwu wa ọ̀fẹ́ ni ilé kéwu owó ni sùkúù Ọlọ́run kó gbà fún wa ẹrú Ọlọ́run tó sanwó ètò yìí ìyẹn aláàjì wa Dr. Sulaiman Akànní Ọládìtì JP tí wọ́n ní iléeṣẹ́ Sao Petro tó kárí ayé à ń ṣe wáàsí yìí nírántí àwọn òbí bàbá wa tí wọ́n jẹ́ ẹni tó ní iléeṣẹ́ Sao Petro SAO ọlọ́run ò mọ́ padà lẹ́yìn wọn sàlékún oore fún wọn sàlékún dùnú wọlá títóbi alukur'an atẹ́kùn ọ̀sán àti tòru ẹkún lẹkún jẹ mama jẹsùn kan níbẹ̀rẹ̀ bàánà lọ. àmì olúwa mama jẹsùn kan níbẹ̀rẹ̀ bàánà olúwa mama jẹsùn kan níbẹ̀rẹ̀ bàánà olúwa lọ́sàn àti tòrò ẹkúnlẹ̀kún jẹ́. Máàmá jẹ́ sunkan níbẹ̀rẹ̀ àbànà olúwa. Ó kì í síbẹ̀, ó dùn síbẹ̀, ó lè ń lẹ̀. Gbọ́ Fresh FM, àwọn akọ. one oh five point nine. làwọn gbọ́. fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدوركم وعليها حاجة وعليها وعلى الفلك تحملون sọ fún wa tó fi kìlọ̀ fún wa pé àgbọ̀dọ̀ máa ṣe kínní àgbọ̀dọ̀ máa pa mùsùlùmí ẹni tí bá ń pa mùsùlùmí bọ́dọ̀ ló ti já síjú àlùkìyàmà ọlọ́run nìkan ló mo fẹ́ bọ́ sí tọ́pìkì ẹlẹ́ẹ̀kẹ́ lónìí mo ti sọ alákọ̀ọ́kọ́ tọ̀rọ̀ ọlọ́run mo sọ ẹlẹ́ẹ̀kejì tọ̀ ẹni tí wọ́n ń pààyàn sẹ́mi pé ń bẹ́ẹ̀ nù àdìsọ yìí Bukhari wípé arákùnrin kan nù Bani Israel ọ̀pá èèyàn ninety nine ọ̀hún lọ́lọ́ bákan náà àwọn afa Bani Israel àpétọ́ ìwọ afa yìí mọ wá bọ́ ni ǹjẹ́ ló lè fèrè jì mí mo ti pa ninety nine èèyàn afa yẹn sọ fún pé aa ìwọ nìkan ninety nine ah ó sì yọ̀dà ó sì pòun náà sí ọ̀dọ̀gọ́rùn lọ́ba jáde ní bá ń lọ bó wá sí sà ẹ̀rọ ọlọ́run tó bá lọ́ba tó ronú ó tún wá wò pé jó wọn lọ bẹ ni ọlọ́run ọba mi lọ́ba lọ bẹ ni ọlọ́run mi pétọ́ mo ti pa ninety nine kọ́dà àfa àti mo tún bi léèrè náà tí ò dáhùn dáadáa mo fi ṣe ó ti pọ́gọ́rùn kaba yìí sọ́dọ̀ ń lè fẹ́rí jì mí ìyẹn sọ fún pé tọ́ ọba túbá bó ti yẹ kó túbá ó ṣeéṣe kọ́dọ̀ wọn forí jì hàn ibo ló ń gbé náà ọ̀sọ̀ bìí ti ń gbé ìyẹn ni àá ibi tó ń gbéhùn èèyàn bú lọ́pọ̀ ń bẹ̀ ẹ̀fárómẹ́ǹtì èèyàn bú lọ́ràn ọ́ wá kò níbi tó wà lọ lú báyìí báyìí báyìí ṣé ẹ̀ mọ̀ pé lẹ́mìí rẹ̀ lẹ́mìí ẹni yẹn ó ti rìgírẹ́tì tó ṣe kéèyàn sábà máa lórí tó ṣe kọ́ mọ̀fẹ́ ṣe mọ́ni ń jẹ́ táwọ́bà yọ̀dẹ̀ máa bẹ̀lẹ̀ nǹkan fẹ́ẹ́ jẹun lẹ́yìn ẹ̀ ọ́ agbọ́ntà afa nígbà kú dé bá lọ́nà àwọn màláìka tí wọ́n kírun sẹ́ni eré la wọ́n sọ̀kalẹ̀ àwọn màláìka tí kírun sẹ́ni bú la wọ́n sọ̀kalẹ̀ wọ́n ń jà sókù rẹ̀ wọ́n ló ti túbọ̀ ọlọ́run ti fèrè jìn àwọn eléyìí ní ẹni tó pọgọ́rùn èèyàn rìsọ́ọ̀tì ẹ̀ ni pé ó padà bọ́sọ̀ àwọn màláìka rí wọ́n rí pọ́lọ́run fèrè jìn ìjà díìsì yìí ìjọ ọkàn tá a fẹ́ sọ sẹ́rí tí mo fẹ́ sọ fún yìí dìbẹ́tì àwọn àfa mùsùlùmí èyí tó fẹ́ wá lálàáfíà jù ń bẹ̀ ni mo fẹ́ sọ so kí n dìbẹ́tì àwọn afa mùsùlùmí àwọn sẹ́mi pé bàdí ìsìlámù làwọn tọ̀hún àwọn afa ìsìlámù wá ń dìbẹ́tì ẹ̀ pé ẹni bá pa ẹ̀mí ẹ yọ kan ǹjọ́ lọ́n lè fi ríje èyí tó fẹ́ fẹsẹ̀ rí lẹ́jù ni pé látàwọn bàtàlà kò sí àfẹ́ríjì fún èyí tó fẹsẹ̀ rí lẹ́jù ni pé kò sí kíni fún bó bá ṣe táwọn bàgán ọlọ́run ní bójú wò tọ́ra ara àwọn àdìsí mi tọ́wọ́ lálàáfíà tọ́wọ́ ṣàlàyé ẹni tó bá pààyàn bí ó ti ṣe ń jọ àlìkíyàmọ̀ ó ṣàlàyé ẹ jẹ́ mú wá fún yín afaawa àgbà abdullahi bin umar ńgbà tó fẹ́ dá sọ̀rọ̀ ń ó ní inna min waratotil umur ó nínú àwọn ọ̀rọ̀ téèyàn ó wọnú ẹ̀ tí ò ní mọ bí ó ti jáde tí ó wà ratọ̀ ẹ̀ tí ó kò sí wàhálà tó bá wọ bẹ̀ tí ò ní ma bí alẹ́tì ilá makaraja tí ò síbi tí ó gbà jáde limani awokọ anafsahu fihi fẹ́ni bá kiri ẹ̀ bọ́ nọ́ọ̀rọ̀ ó ní sáfùkù dìmọ̀ ilẹ̀ haram òun ni kéèyàn pẹ̀mí ẹ̀ yọ kan wàhálà tí ó bá yàn tí ò tí ma bí jáde òun ni kó segin ni kó pa ẹ̀mí ẹ̀ yọ kan ẹ jẹ́ àlọ́ wo àdìsí àdìsí kan nù sẹ́yìn mọ̀ pé ni pé yọ jáde ńbẹ kọ jáde ńbẹ kó segin ni láyé àti níjọ́ alikiyama ẹ jẹ́ n fún yín ládìsí mi tó wà lágbára jù yín lọ àdìsí abdallah abu mas'ud wọ́n bá ń ka. yèjì wọ́tòlù àkìlàn bìyẹ́dì wọ́tòlù. fayekul. fayekul yàwọ́. sẹ́yìn tó bá dijọ́ alikiyama ẹ wo ẹ bá rẹ̀ ń ti ń pààyàn kẹ́ kìlọ̀ alikiyama rẹ̀ gbóná alikiyama rẹ̀ gbóná tó bá dijọ́ alikiyama yèjì rajul di ẹnìkan di tó di yóò wá mú ẹni tó pa dání ẹni tó pa àwọn yóò mú dání fayakul yóò máa sọ pé ya Rabb ìwọ Ọlọ́run hadha qatalani ẹni ó pa mí rè ìwọ Ọlọ́run ẹni ó pa mí rè. Ọlọ́run wa bí ẹni tó pààyàn. lima qatalta. a kí ló ṣe fún ọ tí tó fi pa kí ló ṣe fún ọ tó fi pa. ó ní ọlọ́run ọlọ́run wa sọ fún pé ẹ̀hẹ́n mo ti máa tó fi pa kọ́tálítàwó ọ̀pá arákùnrin yìí lítẹ̀kú nílẹ̀ ẹ̀zẹ̀tùlákà torí pé wo lọ fẹ́ máa gba yìí ọ fẹ́ jọ̀gá torí pé ọ fẹ́ jolórí bí ẹni ó fẹ́ jẹ chairman kan ẹni fẹ́ jẹ minister kan tọ́wọ́ ara ẹnìkan ti ń bá a ní ẹ bá yẹjú ẹ̀ tí wọn wá yẹjú ẹ̀ fún torí kóun lè débi tí ọlọ́wọ́n wa sọ fún pé ṣebí torí pé ọ fẹ́ joyè tí ń bọ̀ ọ́ dùn fi ṣe kí ni ló fi pa àbí torí ẹ̀kọ́ fani ìzàtúlì iyì tó ń wá ọwọ́ mi ló sì wà kì í sọ wẹ́ni ọ̀pá iyì tó ń wá kí ọwọ́ mi ọlọ́run ṣe kíni lọ́wọ́ kì í sọ wẹ́ni ọ̀pá. wàyẹ̀ tí ugbọ́tulu áhìlán bìyẹ́dì wọ́jú fàyẹ̀kó iná hàdá kọ̀tàdà ni. ẹlòmíì ó tún dé níwájú ọlọ́run yóò lọ lọ́wọ́ ẹni tó pè mí náà mo tún mú dé yìí o ẹlòmíì ó tún mélòmíì wà sẹ̀ǹpẹ́tẹ̀ kan sọ pé torí iyì ló fi pa torí pé fẹ́ jọba ọlọ́run wa sọ fún un pé kí ló tó fi pa òun ẹ máa gbọ́ o èkejì wọn wá fèsì pé mo pa lítẹ̀kù nẹ̀lẹ̀ ìzàtù ní fúláàdì ní nǹkan torí ara mi àmọ́ mo pa torí kílágbájẹ́ ò lè bá a joyè mo pa torí kílágbájẹ́ ò lè bá a ṣe kí ni ṣe mà pẹ́ lómi náà fẹ́ joyè tí ń pààyàn ẹlòmíì náà pààyàn kọ̀ọ̀rán èèyàn gan àwọn èèyàn kẹlẹ́ wọ́n pé alágbájá ah, ń bọ̀ gàdù ẹ yẹjú ẹ̀ kọ́dọ̀ ọ̀gá ọmọ pé wọ́n yanjú ẹ̀ sẹ́ǹkọ́ àwọn kan mẹ́jẹ ń ṣe yíwù tọ́ka gan òṣè kínní kọ́nà wọn kọ́ máa ọ̀gá náà kàn gbọ́ pé lágbájá kú ni yóò ní àhọ́ ó ti kú kí lóde tó wá kú wọ́n ní ọ̀gá ó yẹ kó ti kú náà àwọn àhọ́ àmọ́ sí ọkàn kú náà ní nǹkan ọ̀gá gan ọ̀ràn wọn ọ̀gá tó ní wọn pa àyàn wájú àlìkìyàmà ẹni tó pa àwọn ohun mú wa ọlọ́run sọ pé sétórí ọ̀gá tó fẹ́ jẹ ló fi pa lágbájá ọ̀dọ̀ mi lọ̀gá wà ẹni tí wọ́n ń pààyàn torí kí ọ̀rẹ́ tiẹ̀ lè dọ̀gá pé ọ̀gá mi ni ó débẹ̀ apẹ̀rẹ̀ tí bá ń bọ́ ga mi dù òun náà wọ́lọ́ ni a ṣé torí kí lágbájá lè joyè ló fi pa lágbájá fún un naam. fa innaha laysat li fulani. ọlọ́run ní oyè tó wíwo kò sí lọ́wọ́ ẹni ọgbà fún èmi ẹni ẹlẹ́mi ẹni tẹ́mi ọlọ́run bá fẹ́ fi jẹ́ ni máa jẹ́ fàyẹ̀bù òfin ọlọ́run wa ni tọ̀ ẹ̀ṣẹ̀ tí ẹni tẹ́ ẹ pa yìí tẹ̀ láyé ẹ bá ń dì fẹ́ ni tọ́ pa sẹ́ẹ̀ mọ̀ pé ẹni tí wọ́n pa yóò ṣe kí ni yóò firi ẹni wọ́n pa yẹn ń yóò dẹlẹsẹ àdìsí kanu ẹ lọ wọ àdìsí Abu Hurairah radiyallahu ta'ala anhu òun ni walladhi nafsi biyadihi ó ní mo fi ọlọ́ntọ́lẹ̀ mí mi mo fi búra anabi ni mo fi ọlọ́ntọ́lẹ̀ mí mi búra layati yanna ala nẹ́ẹ̀sì samanun la yadri al-qatil fi ayyi shay'in qatal anabi nígbà kan bọ̀ ìgbà kan bọ̀ ìgbà kan bọ̀ tí àwọn èèyàn máa pààyàn tẹ bá ní kí ló tó fi pààyàn ni àkàrí jẹ́ ń pààyàn làwọn ń pààyàn sẹ́wọ̀n kí ti pọ̀ nísìnyí èèyàn kan lè máa lọ <laughs> èyàn kan lè máa lọ yọkàrà àwọn kan tí wọ́n ń jẹ́ wa ní àtàlà ìta níjà òun náà dá sí nǹkankan wọ́n sì máa pààyàn lọ tọ́ba fẹ́ẹ́ wá ní kí tó fi kọ́ yóò ní àgbàdo àdìjẹ́njà lánàá kan ní àtọ̀ wa gbọ́dọ̀ sọ́pọ́tì àwọn tí kọ́dà ẹni ẹni wọn pa gàdí abáwé kílódé tó fi pa yóò ní à yìí ń sá lọ kí n dùn ẹ̀mí mi mọ́ tí mo ṣe tí wọ́n fi pa mí. dinar lọ́dọ̀ àfọ àwọn àbúrò rẹ̀ la tọ́ba díjọ́ alikiyama yaji'ul maqtul bil qatil. yaji'ul maqtul bil qatil. àdìsí bíi tuni olùbọ̀wọ́ di jọ́ọ̀lì kìyàmà alimakitul ẹni tí wọ́n pa yẹjí ubil qatil yóò mẹ́ni tó pa wá ní jọ́ọ̀lì kìyàmà. àmọ́ bí àbámu wá irun eré ẹni tó pa òun báyìí pẹ̀lú eré rẹ̀ yóò gbé irun eré ẹ̀ báyìí ni ó fi gbé dání. gbogbo ọ̀nà bí ọrùn rẹ̀ báyìí ẹ̀jẹ̀ ọmọ jáde wùrù wùrù wùrù bẹ́ẹ̀ ní jọ́ọ̀lì ẹni tó pààyàn ẹni tó pa òun ni ó wàá gbérí ẹni tó pa á dání ẹ̀jẹ̀ ó máa jáde lọ́rùn ẹni tó ṣe kíni tó pa yẹn nì naam. yóò wá ní wọlọ́wọ́ ngbà máa wà láyé ọkùnrin tó pa mí mọ́ yìí. ṣé ẹni bó ti wá gbérí òun dání ti ń da ẹ̀jẹ̀un yóò máa pé ọlọ́run o ẹni ó pa mí o ọlọ́run o ẹni ó pa mí rèé o ìtí ọmọ wí lọ́nu yóò máa lọ yóò máa lọ yóò fi wá súnmọ́ lára àṣẹ ọlọ́run tọ́ba wá débẹ̀ lára sí kí náà wá ṣẹlẹ̀ Bàbá àwọn Ibn Abbas àtàwọn. Wọ́n wá sọ wọ́n wà Abdullahi Ibn Abbas pé ah tọ́lọ̀ bá fi rí báyìí ń jọ àlìkìyàmọ̀ tẹ́ni tí wọ́n pa ń gbérí ẹni tó káàkiri báyìí ń jọ àlìkìyàmọ̀ tẹ́jẹ̀ ń dà báyìí tẹ́ni yìí wá lọ bí àlẹ́ àràsí tọ́lọ̀ fi rí ẹni yẹn ọlọ́run pẹ̀tọ̀ ọlọ́run ẹni ọ̀pá mẹ́rẹ̀ o sọ́lọ́run lè fèrè jìn wọ́n bí Abdullahi Ibn abúlé abúlé abasi wa káyà wà máa ń yàgò tóli mọ́mí náà mú ta àmì dàn ẹni bá pa mọ́mí ní katọ́ mọ́ mọ́ pa. ẹ̀sán rẹ̀ tí ó gbànjú alikiyama ní jàǹnàmà yóò sì pẹ́nu jàǹnàmà ni ọlọ́run tó wá bínú sí látàyé ọlọ́run ọ̀làánà rẹ̀ yóò gbé jìnnà sí kẹ́ẹ́ ìyá ẹlẹ́tẹ̀lẹ́ ọlọ́run ó pèsè rẹ̀ fún ọlọ́run dákun mọ́jẹ́ akọ àyàn tá a fi kú ọlọ́mọdé mi wọ́ tọwọ́ wa bọ́ abúlé ìbúlẹ̀ bá sì wá ń sọ pé mẹ́nu sèkàtì àdì ilẹ̀ àyà àyà yìí wọn àhá kọnu alukurani o wà má obìnrin láti bìgẹ́ yìí ha wọn àti mọ́mi wa àyà yìí sẹ́kù díjọ́ alikiyama ni. ibo ọlọ́run ti wá fèrèjì báyà yìí bá sẹ́kù ọlọ́run lè fèrèjì sẹ́mu kí tábìlẹ̀ ìbúlẹ̀ bá sì ń sọ sí ni pé Salim látara abdallah bunu abbas naam. àmọ́tò kọ́tàlá mọ̀mínẹ̀. naam wọ́n lọ bá abdallah bunu abbas wọ́n bá sọ fún pé tọ́lá lómi náà lè pààyàn tako sí táwọn bá sẹ́rẹ́ tó bá pààyàn láyé tó bá tọrọ àforíjìn ẹnu mi ò gbà pọ́lọ́hún ò ní foríjìn ọ̀rọ̀ tábìlà ibùdó abbas sọ ní sọ ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ wà nù payà ọ̀rọ̀ rẹ̀ wà nù kíni wọ́n lọ bá abúlé ibùdó abbas njọ́ kan wọ́n bá sọ fún pé abúlé ibùdó abbas ọkùnrin kápá yàn amẹ́ngbà pa tán tábà ó ní kọ́ lọ́wọ́ fèrè jẹun wà á mẹ́nà lọ́ba tún ìmọ̀ ní rẹ̀ sí wà á mílà sọ́ọ̀lì ha ní bá ń ṣiṣẹ́ rẹ̀ túmọ̀ chada ẹni tó pààyàn yìí lọ́ba tún mọ̀nà ó ti pààyàn tán lọ́ba túbá lọ́ba ní mẹ́nì ní bá ń ṣiṣẹ́ rẹ̀ túmọ̀ tàdá lọ́ba tó ni tó mọ̀nà padà ní bá ń ṣe dáadáa abúlé ìbúná abasi ní wẹ́ẹ́ haka kò ní dáa fún ọ̀tọ̀ sọ̀rọ̀ yìí ó ah, léèyàn pààyàn wa mọ̀nà wẹ́ẹ́ haka kò ní dáa fún ọ wọ́n yẹ haka ọmọ ṣe fún ọkọ ọmọ sọ̀rọ̀ ntọ́ nsọ yìí. wà á nà láwùlì wúdà níbo ló ti mọ̀ náà èyàn tó pọ́nkọ́. olóhùn gbọ́dọ̀ nẹ́bí ń sọ pé yẹjí olùmọ̀kìtúlù yawm al-qiyamati muta'alliqan bil-qatil tọ́ba di jọ́ alikiyama ẹni tí wọ́n pa yóò lọ mẹ́ni tó pa báyìí yóò wá wọ́n wájú alikiyama yóò wá pọ́lọ́wọ́ oh, salihada ọlọ́run bá ń bí kí n mọ̀ laqad anzalaha Allahu azza wa jalla. aa ah, abdulayi ibn abbas ni ma fọlọ́ ń búra ọlọ́run sọ àyà yìí kalẹ̀ fún ànábì. wa ma nasakha ba'da. àyà kan ò sí ha ń jọ tó ti sọ kalẹ̀ wọn à sì parẹ́ wọ́n yìí àkà wà ánà ẹ̀lá òlè húdà ọmọ sí fún wọn tó ń bimi léèrè yìí níbo lẹ́yìn ó ti amànà ìmọ̀nà wo ló fẹ́ rí tó ti pààyàn sẹ́mi pé tùmẹ̀ nípa tó bá pààyàn láfẹ̀ríjì nù kódà kó sin lọ́n kó gbàwẹ̀ kó yọ sàká kó sin dáadáa ìtumẹ̀ ní kọ́ láfẹ̀ríjì pẹ̀lú ọ̀rọ̀ tí abdulayi ibn abbas yìí tọ́sọ yìí ẹ tó lọ wọ abdulayi ibn abbas ẹnìkan tó ọ bí abdullahi ibn abbas ó ní yá abdullahi abbas baba abbas mo fẹ́ bi ọ́ léèrè abdullahi ibn abbas ni mo ń gbọ́ kí ló fẹ́ bi mí ó lọ ọ lè lọkọ tètè tẹ òbá sẹni tí bá ń pààyàn sọlọ nílẹ fèrè jì ibn abbas wa sọ pé ngbà tó bí dágbé a abdullahi abbas ó ní nà ẹ dẹ́kun sẹni tí bá ń pààyàn nílẹ fèrè jì abdullahi ibn abbas ni kí wí ó bẹ̀rẹ̀ lẹ́kẹ̀ẹ́ yìí ó tún ní wí ó tún wílẹ̀ kẹta ó tún ní ẹ́ kí ló wí ń ṣe bí ìgbà tí ọ̀gbọ́n ti ń wí tí ń ṣe lè mọ̀ pé irú ìbéèrè wo ni wọ́n ń ṣe kí ni ló ń béèrè lọ́wọ́ mi yìí èyàn pààyàn ń pẹ́ sọ́lọ́ lè fẹ́rí jìn irú ìbéèrè ló ń béèrè lọ́wọ́ mi yìí abúlé abúlé ọba sì wá sọ fún un pé bọ́ọ̀lù lọ́wọ́ ti fẹ́rí jìn òun abúlé abáàsì lòun gbọ́ tà nábì ń sọ pé yáàtì màkìtúlù mùtàlíkọ̀ rásà òbí ìdáyàdé ọlẹ́ni tó yóò jáde wá eré ọwà lọ́wọ́ rẹ̀. mọ̀tàlá bíbá nǹkan tí làwọn òbíyẹ́ di èrò ọkọ̀. ọwọ́ ọyọ́ fọwọ́ rẹ̀ ìgbérí kan dání báyìí ọwọ́ rẹ̀ kejì yóò wá fi mú ẹni tí ó fà yóò wá bùnrùn irí so pé ẹni tó pa mẹ́rin. ẹjọ́ ma dà lọ́rùn rẹ̀ ẹjọ́ ma dà lọ́rùn rẹ̀. yóò wá lọ bí aláwàsí ọlọ́run. ẹni wọ́n pa wọ́n wá sọ fọlọ́run pé ọlọ́run o ẹni tó pa mí o ọlọ́run wàá fún wọn lésì pé ọlọ́run sọ fún mi tó wáyà pé theist tiẹ̀ bàjẹ́ lónìí ẹni ọkọ̀ yẹn lọ sọ pé tiẹ̀ bàjẹ́ lónìí ọlọ́run ni bá mú lọ núná. wá sí tẹ ẹ tán yìí ó wá látẹnu bàbá wa fadilatu sheikh imran abdulmajid eleha tí wọ́n jẹ́ chief imam daru naim central mosque ẹ tún pàdé wa lọ́la fún ìtẹ̀síwájú wá sí náà wa ilal liqa. أرسل رسوله بالهدى ودين الحق It's 5 p.m. This Ramadan, taste to no refreshment with Top Tea. síbẹ̀ síbẹ̀ gbọ́ Fresh FM àwàkọ́ one oh FM àwàkọ́ mo sọ́sẹ̀ yí wúrọ̀ àwàkọ́ sí. làwọn gbọ́. fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. adétutù dòde alákànní adétútì dòde o kọrẹsì akọgbà orin máwòwe mo dé. sábà mọ pé nìbàdàn nílé àwọn. fi hàn á. Mo ti dàgbà jẹ́. somebody Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. All right, we need to slow down a bit. síra wọn o tó máa ń dùn mí lọ́rọ̀ ẹni yẹn ó yàtọ̀ síra wọn o kí ni ìyàtọ̀ tó wà ń bẹ ìfọ́tí ìgbátí ìgbánu ìgbárùn ìfọ́nu àwọn kìíní yìí yàtọ̀ síra wọn. ẹ bá wa yànnà náà ẹ sà ẹ dá wa lẹ́kọ̀ọ́ ló. sórí ìfọ́tí tó bá jẹ́ pé olóòyì ó ti yọ <laughs> torí ìfọ́tí olóòyì wà sórí ìyànnu ìyàn nu. ìyàn wọn kàn yàn yàn lẹ́nu gbẹnu ẹ sọ̀rọ̀ bẹbẹ nkò ìyẹn ò rinlẹ̀ ìyẹn ò kì í kò rinlẹ̀ lọ títí ó máa ń ta ó máa ń ta ẹ ó kàn ó lè jẹ́ kí fún díẹ̀ kékeré kékeré hmm. tó bá rí ìgbà tí gangan ah, ah, ó ti yọ ọwọ́ àwọn sọ́jà ló kún. béèyàn bá ní yọ̀rọ̀ yọrọ. ní lẹ́nu. yọrọ. ẹ yọrọ. tán fún ní ìfọtí. tán bá fún ní ìfọtí. mọ bí erigi. mọ erigi o ti ọjọ́ yẹn ni yọrọ ó sì kẹrù rẹ̀. tí yóò sì máa lọ. sì kíyèsí. yóò sì. yọrọ ó sì lọ. tó tó bá rí ìgbà tí. ìyẹn máa ń rí sẹ́ẹ̀tì ọpọlọ èèyàn. gàgà kí mo fò. <laughs> mo fò ìgbà tí ló máa ń jẹ́ kéèyàn máa béèrè question lọ́wọ́ ẹni tí ò yẹ kó béèrè question lọ́wọ́ ẹ̀ ẹ gbọ́. wọ́n gbá etí ẹ ó lọ báyà tí ń ta àgbàdo lẹ́gbẹ̀ẹ́ títí pé ẹ jọ ṣé mo jẹ̀bi <laughs> alágbàdo wà ní ìwo tèmi. èyí gba etí èèyàn kọ wá ta kọkọ sẹ́yìn kọ lọ báyà alágbàdo. ẹgbọ́n mọ̀ mọ́ gbọ́n mi ẹ̀ gbọ́ ṣé bẹ́ẹ̀ rí mi lẹ́ẹ̀kan <laughs> mo rí ọ. ìgbà táwọn sójà ń sọ̀rọ̀ ẹjọ́ ẹ gbọ́ ṣé mo sọ. ìyá alágbàdo tó rí bí bí ìfọ́ ti ṣe bó ṣe rìsẹ́ẹ̀tì ẹ̀ òun ò ní kí wàá ní tèmi yóò kàrà mọ́ fẹ́ náà. ẹ lọ́wọ́ ìyá ń bọ̀ ni. yóò kàn fẹ́ iná rẹ̀ ni yóò ẹ má bà tèmi jẹ́ ẹ ní o pòròǹtò. honestly àwọn tí àwọn ìyá wa ń gbà wá tẹ́lẹ̀. a sì ń bọ̀ nbẹ̀ kí ló lè fa kí èèyàn jẹ ìgbátí ìgbájú ìgbánu ìgbánu ìfọnu ìgbárùn ibi ọrùn náà ti máa ń fún yàn ìgbárùn yẹn wọ́n fi máa ń kàn sáré correct yẹn yìí Stanley bí kan fi ta yẹn jí wàgà irú yẹn irú yẹn wọ́n fi ta yẹn jí pé kí ni mọ́gọ́ra ẹ̀ ìgbárùn yẹn kíákíá ó wà tà gọ́gọ́ síwájú díẹ̀. ìfọ́rùn wa ń kọ ìfọ́rùn. tó bá yẹ pé bí irú owó ìyá ah, wẹ́dà ló gbà yẹn ní ìfọ́rùn owó ìyá wẹ́dà ẹ̀ tó bá gbà yẹn ní ìfọ́rùn láti ibi irú ibi tá a wà yìí èèyàn lè máa lọ sí toll gate láì ránṣẹ́ mm-hmm. tó bá sì débẹ̀ ó ra búrẹ́dì ó ra kàrà. ó sì máa jẹ́bọ̀ lọ́nà àtàlẹ́yìn. sójà sójà gba etí mi lọ́jọ́ Thursday ọjọ́ Sunday mo tó sunkún. oronú oronú kan a wà ní workers meeting ní church ni wọ́n ní Jésù ti kú fún ìyá wa mo kàn bú sẹ́kùn ni mo lè. ṣùbìrìbìrì ẹ bò mí o ìwé ìjìnlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí máa. mo ní mo ní. oh my god mo ní mo ní mo ní ẹ sà iye ọjọ́ tọ́sídẹ̀ẹ́ mi rò pé jésù kú fún yẹn. èyí ọkọ rẹ bíi nébọ̀ mi ló bá sọ fún láńlọ́ọ̀dù ẹ̀ká lè kankan mọ́ yọ̀ọ́ lẹ́nu o jésù ti ṣe gbogbo gbèsè ó sì jẹ gbèsè owó ilé ọdún mẹ́rin. gbogbo lápò lálọ́ọ̀dún rẹ̀ ò sọ̀rọ̀. ọgbà lápò wọn ni pé jésù ti san gbogbo gbèsè tó ń jẹ́ kẹ́hìn kankan mọ́ bí. ẹ̀mọ́jọ́ wò lẹ́nu o. ẹni bá béèrè o. lánàá galili ọmọ ọmọ ọmọ tí lánàá rẹ̀ sọ ó lóun ò ní jésù ọ̀sán gbèsè rẹ o àmọ́ yọ ọkọ̀ nóòtì ránṣẹ́ sí. àbí kó fi rìsíìtì ní ká mọ̀ pa mí. yóò ní jésù ọ̀bọ ọ̀sán o mọ̀ gbà o jésù ẹsẹ̀ ni téèyàn ò mọ̀ jésù ò sì lè sá lọ rìsíìtì jésù gbà kó wo sì rí nóòtì báyìí. pé mo ti bá ẹ sọ. òun gbọ́dọ̀ rí tẹ́lá o àbí kí lẹ́fídẹ̀nsì tó wọ́n bu lọ. bá landlord. lọ́mú landlord owó kí àtẹ̀kà lówó. jésù ti bá òun san gbèsè ngo. neighbor <laughs> ẹni tẹ́ gbà sílé ní flat two. nbọ ti galilei dé lánàá ló sọ pé. wọ́n ní jésù ti mo ní òpin nìyí irú ẹ̀ṣẹ̀ tí jésù sọ kan nù irú gbèsè tí jésù sọ gbèsè ẹ̀ṣẹ̀ yín ẹ̀ṣẹ̀ yín ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ dá kì í ṣe owó ilé tẹ́ ẹ̀ jẹ́ lápò tẹ gbà ẹ sọ. ẹ sàn wẹlẹ. Ah, lẹ́tà ìtìrì tẹ̀ ìfọ́nu ìgbánu ìgbárùn ìgbátí àti ìgbánu àwọn ìyàtọ̀ wo ló wà ń bẹ̀ máàkì márùn márùn lẹ́yìn. each question carries five five, five, five marks. then kí ni question b ní abẹ́ kí ni ó lè fà á tí <laughs> èèyàn jẹ ìgbátí ìgbájú ìgbánu lẹ́ẹ̀kan ṣoṣo ìgbárùn. sọmọ pé ìbọjú wà wọ́n ní ká ìbọjú ló burú jù wọ́n kàn gbé wálẹ̀ ni wà ọwọ́ mara ìka márààrún ni so ó wà ríràwọ̀ tó pọ̀ bóyá òun lẹ́gbọ́n rẹ fi sọ pé mo ríràwọ̀ tó rọ lókè ìràwọ̀ tó jùra. ó jẹ́ ìrántí Mr. Akíngbadé oh god <laughs> wọ́n sì wà láyé wọ́n sì wà ní mass teacher wọ́n ní mass teacher wa wọ́n gbà wá ah. wọ́n gbọ́ wá báyìí sìkíyèsí. ó gbá mi lẹ́nu ìka mẹ́rẹ̀ẹ̀rin bẹ́ẹ̀ ni ẹ̀kẹ́ mi láì kọlà. mrs fada ìrókọlọ bá ń lọrẹ mi ẹ ọmọ gbọ́ fẹẹ. mo wá ń rò mo wá ń rò pé ṣé kinní àparẹ́ ọtọ máa tọjọ kẹta ojú ẹ ti wọlé o tiẹ ti wọlé ti wá dúdú mẹ́rẹ̀ẹ̀rin ti wá dúdú. kó o ti dárí jẹ. mo ti mọ̀ yé o èmi ti mọ̀ mo ti mọ̀. kéèyàn mọ̀ ṣe tí ó fi jẹ gbájú àbí ìgbà ah, mo ti mọ̀. kéèyàn sá fún ìbọjú àti ìgbánu ìgbánu tàbí hmm. ìgbárùn. èmi ìwà àtọ̀jẹ́ pé tán bá gbà yàn tán ìtàn yìí ó fọ́n ó rí bó ṣe lọ. ṣùgbọ́n ẹnu ẹlòmíì náà yìí rọ̀ ọ́ hmm. níjẹ́ kó máa ń jẹ ìgbánu ìfọnu tàbí ìfọ ìfọ ìfọnu ìfọnu mm. ẹnu ẹlòmíì rọ. Ah, ìgbà tí heavy o ọmọ kí wọn sọ pé wọn mọ ń gbàyàn wọn di wọn di ẹrù ìfọtìrù. wọn ni wọn di wọn di ẹrù ìfọtí. ẹ wọn máa ń di ẹrù rẹ kí ló wá bá gbogbo eléyìí wá nírọ̀lẹ́ yìí. Ah. tó ṣe let's talk about it ni. Ah, no à ń bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni. ok n ta jẹ́kù nínú ọ́fíìsì ẹ̀. ẹ là ń jẹ́ bọ̀ yìí so àwọn èèyàn tó wà nílé kan fortunate láti tọwọ láti tọwọ láti. àwa ń wò pé kó ní kálukú ọmọ sáfù tó lè ní ìsìtòrí ara ń kan àwọn èèyàn. ó yẹ ṣe sọ̀rọ̀ ara ń kan àwọn èèyàn. ní tó lè fa ìfọ́tí. àti ìfọ́nu ìfọ́nu mọ ìbọ́jú tàbí ìbọ́jú ìgbà tí olóòyì <laughs> ìgbà. ìkan mọ reset ọkọ ìkan mọ. tó bá dé kó àlejò tó kọjá ibi tí ó yẹ kó tẹ mhm. bóyá sọjà ó ti fa ìlà síbi kan sàmọ kó máa ní àlejò níṣẹ́ orí náà sọ ti correct síbẹ̀ don touch there. Eh, ó ti wá máa ti bẹ̀ mo ní mọ̀rọ̀ pé tó bá jẹ́ àlejò ní nísìnyí eh. sọ́jà ó ti pa ìlà síbi kan like this ó ti eh. line ẹ̀ ó ní don't pass this place o oh. this is dangerous o oh. dangerous road o oh. bóyá àlejò ni ó ṣe é ṣe kó fa ìfọ́tí tó bá lọ tẹbẹ kọjá ibi táwọn sójà máa ń dúró sí tí wọn ti máa ń yan bí ológun èmi ti gbàbẹ kọjá yẹ lọ́jọ́ tó bá jẹ ìyá méjì ni ẹ̀pà wà lápò mi wọ́n wá ń jẹ mo rántí <laughs> mo ń retí ẹni tí mo fẹ́ rí mẹ́ ẹ ṣàmọ ìmájì nǹkan tó ṣẹlẹ̀ sí mi. Ah, ah, ah. o ti sọ fún mi lábẹ́lé. ẹlẹ́dà ẹlẹ́dà yìí léwédú tí ọ̀fẹ́ kọ́ sọmọ nù mo rò pé yẹn wà lórí òkè lọ́jọ́ yìí. sójà sójà sójà nígbà tí wọ́n nà mí tán ṣòkòtò sì so ìdí mi mo ní ṣé wọ́n ti ṣé wọ́n ti gba omi àtẹ̀jẹ̀ mi. charity parade ground wọ bí. Ah! <laughs> ọmọ kọjá ń o. alẹ́ mo lọ dúró ń ni. kí ló ń sí kí ìwọ náà kí ni ìwọ náà wá dé. wọ́n ṣe you you mi tẹ̀ wá gbọ́. Eh. <laughs> tí sọjà bá sì ń pè ọ tó ń pè ọ tó tó wá tó ń dáhùn oh. ó bí ah. wọn nú ju ó lè fa nǹkan mẹ́ta. àkọ́kọ́ ìbọ́jú ìkejì ìgbánu ìkẹta mọ ìgbà tí. onílé ẹkú lé o. ìrọ̀lẹ́ lẹ́ láyé ká lè mi jẹ́ mò ń bóde kí n má bàa sílẹ̀ tẹ̀. ọlọ́ba gbọ́ a nírònú rárá. láyé yóò lá síríọ́sì lọ. ó díjẹ́ kan lónìí látijọ́ láti ń bọ̀. Ah, bọ̀dá yín ká ẹ sì sọ pé ẹ̀yin ń dùn yín ẹ̀yin mọ ní para ẹ̀ mọ ni ilé ayé mọ̀ ń kọ́ntínú lọ́mọ ni. kí ni ayé ń tẹ̀síwájú mo níwọ̀n ní bá mi fẹ́ extra time sí. kò ah, sí. Ah, tó bá dọ̀la ní ìsìn tí n bá dìde tí n bá rìn hmm. tí n bá wà òkè dáadáa àní mm-hmm. sọ pé tẹ gbogbo táìmù tí mo fi jókòó sórí kẹ̀kẹ́ yìí àáfọ̀ ní extra time. òun ló fi jẹ́ ni mo fi máa ń sọ pé ọmọ ogójì ọdún tó fò òkè tó ní. Hmm, ọmọkùnrin dé ọmọkùnrin dé <laughs> ọmọkùnrin ti lọ. <laughs> ọ̀gá sẹ́mi lè fò sókè báyìí kì í sọ pé ọmọkùnrin ti dé. Ah, ó ti lọ tipẹ́ ah, ah. atẹ́gùn ti fẹ́ sílẹ̀. wọ́n gan o mọ̀ pọ́jọ́ ti lọ. ọ̀gá gomi láyé ká ṣàlàyé nǹkan kankan ọ̀rọ̀ ọpọlọ ni o mm. èmi àti ẹ̀ lánàá jọ ń sọ̀rọ̀ àsọ̀rọ̀ gan lánàá àwa sọ̀rọ̀ kalẹ̀ láyé ká ní ọgbà tán bá bí èèyàn sáyé kò yàtọ̀ sí ìgbà tán start mọ́tò tuntun. bí ìgbà tí téèyàn tí ọlọ bí ìgbà tí òyìnbó ṣe mọ́tò tuntun lè yàn. agaran ni o. agaran tán bá sì ti start mọ́tò báyìí. wọ́n á start yẹ wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe slow bẹ́ẹ̀ lèyàn ṣe ń gbélé ayé bẹ́ẹ̀ lèyàn ṣe ń gbélé ayé yọmọ lọ bí o ṣe máa ṣe slow sọmọ kí n tó bá tó stage kan o lè ṣe fi bí ìsúkè ìgbà náà lèyàn ń síkì bí ìgbà tí plug fẹ́ kú lára ọkùnrin yóò tún píkì padà ìgbà míì sọmọ pé wọn ó jọ ọ́ìlì wọn ó jọ ọ́ìlì gbogbo oúnjẹ tá à ń jẹ ìgbà náà là ń jọ ọ́ìlì à ń jọ ọ́ìlì à ń tọ̀ à ń tọ̀ wọn fi ọ́ìlì míì sí wọn tún fi ọ́ìlì míì sí ẹ̀ ń jọ ọ́ìlì nù òun ṣèǹjì fún ẹ̀fìtà bẹ́ẹ̀ wọ́n mọ̀ ṣe gbogbo ẹ̀ mm. tó bá yàgbà bí wọ́n mọ̀ nu mọ́tò ìgbà tó ń wẹ̀ tó ń change aṣọ. Mm-hmm. ẹ bá wo mọ́tò náà ẹ mọ̀ pé ojú méjì ló ní. bẹ́ẹ̀ni ibi fúlà tiẹ̀. ojú méjì ni imú ibi green yẹn náà ni imú titi ẹ tàtẹ́gùn ti ń wọlé ẹ kàn fi mọ́tò yẹn wé èèyàn táǹkì rẹ̀ nìkún rẹ̀ tó máa fi gbé kúrò. làákàyè oh, for the first time ní five twenty one lẹ́yìn tá a dé láti Galilee. ikú Jésù ló dá ikú ló dá ṣùgbọ́n nígbà tí ó bá ti wá yá tí ẹni tó ní mọ́tò. báwo pé ó ti ṣiṣẹ́ tó. ó ti ṣiṣẹ́ tó bá pa náà engine. akànpá èèyàn dìlítì nù. ọ̀pá náà engine ọ̀dà kẹ́nu kèwo ni hún. tíyàn bá wá delete níbo ló lọ. ọ̀rọ̀ ọjọ́ mi tún nìyẹn. another story for another day. <laughs> wọ́n ní kí ni yàtọ̀ láàrin lílù àti nínà ṣe rí nínà sẹ́pẹ́rẹ́. ọlọ́mọdé olú yẹn o. tán bá lù yẹn ah. bí aṣọ òfì èyàn èdìdé ńjọ́ kejì. sórí lílù nínà ni tẹ́wọ́ ẹ kánlẹ̀ o lè fẹ́ o lè fẹ́ gbàṣà kọ o lè fẹ́ o lè fẹ́ yìn gbá o lè fẹ́ gbàṣà kọ ṣùgbọ́n lílù kánlẹ̀ kò tún kò ṣe. lílù o lè mú ẹ̀ṣẹ̀ wá rírun kì lílù o ti yọ wọn lè fẹ̀yìn ẹ wọn gànà ah. tán lù yàn tán ní tán bá wọn lù yàn tán lílù o ti yọ ìwọ fún rẹ ìwọ fún rẹ lọ sọ̀rọ̀ pé olúwa lọ́wọ́ rẹ mo fi ẹ̀mí mi lé. wọn wá ní kí la fẹ́ kọ́ àwọn èèyàn kí la ń kọ́ àwọn èèyàn báyìí ṣáà ń kọ́ wọn ní pé kán máa lu èèyàn ni. à ń sọ yàtọ̀ tó wà ń bẹ ni. ṣùgbọ́n kò dáa. pé kí wọ́n lu èèyàn kán náà yàn. kò sì dáa kán fọyàn létí. Ah. láyìíká kò sí báwọn èèyàn sí ní jẹ̀fọ́tì. lórí ẹni tó wọlé yìí sìn lúlù ló ń wá. a yóò sì rí. nínà gidi ni. lúlù pẹ̀lẹ́ ah, ah. ọmọ ọ̀gá jẹ́ kán mọ̀ ọ̀rẹ́gun wa o. ilé lẹ́kọ̀ọ́ yìí wà mí lọ èrè ọ̀nà ẹ̀ ńlẹ́ láyé nkálẹ̀ mi jẹ́ mo bóde fún bàbá sí ah, torí pé ajá òṣùpá ni mi mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà iye yẹn ìbà ọ̀sẹ̀ mẹ́rẹ̀ẹ́rìndínlógún tá a fi dálẹ̀ oòdùà ibi omi ti ń ṣe wẹ́rẹ́ panátẹ́ni ni omi ti ń jómọ lọ́wọ́ jàjàjà pẹ́tẹ́ ọwọ́ ìbà tẹ́ èdè àtẹlẹdẹ́sẹ̀ ìbà rẹ̀ eré òní kójọ máa wọ̀ wálé wà tàtà aláyínká ifẹ́lẹ́ gbangba lẹ́gbẹ́ bí ọjọ́ mo dé pẹ̀lú òun yìí tí mo fi ń gba ìlọ́wọ́ yín kí ló tún dé báyìí hmm. pẹ̀lẹ́ sọ́rí ọlọ́run ògo ni fọkọ rẹ kò sígbà tí n bá jókòó tíyàn bá ní àròjinlẹ̀ dáàyè kan yóò mọ̀ pé ní gbogbo àtọ́ n bá ṣì wà láyé kó mọ̀ dúpẹ́ lọ́wọ́ olódùmarè náà ni ibi àwa ti ń ṣàwàdà tá à ń sọ̀rọ̀ ọ̀fọ̀ tí ìfọ́mú yìí mm. láyínká mm. ọ̀tọ̀ ni tó ń ṣẹlẹ̀ láwọn abala àbí kan mm. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ìyẹn oníka agoaro ògiri ó dúró ìyẹn òsì ní kílẹ̀ òní kọ́kọ̀ kọ́mọ́ ṣú ìyẹn òsì tó ní kílẹ̀ ọ̀la kọ́kọ̀ kọ́mọ́ mọ́ ń tọ́lọ́run fi ń jẹ ọlọ́run nù àmọ́ ìtọ́ taari sọ́dọ̀ tiwa ń bí náà rárá ń yíṣọ́ mọ́ oníkálukú àbí tiẹ̀ lára àrí ìró àlá ògo ni fowókọ rẹ o ọba tó ṣòro gbìjà rẹ hmm. agbénisókè téńté fi ni ayé mọ́ fi ni àláhàn pa ojoojúmọ́ ayé ni màmá kó bẹ́rẹ́ fún ọ torí pé o dáa sí wa bí ìbá ṣèwọ tó wà lẹ́yìn wa kí la bá máa wí ná tí ìbá ṣèwọ tó ń fàánú gbà wá kí la bá máa sọ onílé apá ọ̀tún òfojú rẹ wo ni ìmọ̀ràn kan ní tòsí ń gbà ká jáde ká wọlé ká wọlé ká má jáde ni àwọn kan tiẹ̀ fẹ́ ká jáde ká wọlé wọ́n fẹ́ ká wọlé ká jáde àmọ́ wọ́n fẹ́ ká jẹun kéjìká wa sì tún mọ̀ ya ah. ìyẹn ò ní pé kò sí ni tó lọ tó o tó padà sọ́dọ̀ wa hmm. farao ni mo bẹ̀rù jù gbogbo ẹ̀dá tó wà láyé nígbà tí wọ́n finá mọ́ kókó jẹ́ káwọn hmm, Ísírẹ́lì lọ hmm. olódé náà ẹ lọ àmọ́ ẹ mọ́ lọ jìnnà ah, ah. irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ tó bá ah, bá wọn rìn kọ́ sá fún wọn ni o kò ní kọ́ mọ́ ní àmọ́ ọ̀gbọ́dọ̀ ní tòun láyé bẹ́ẹ̀ ni irúfẹ́ wọn ni mo ń tẹrí ògùn ọmọ lọ́mọ bá tí ì bá ṣèwọ tó ṣàánú wa kí làbá tóbi títí ayé ò gbọ́ ọ̀run ò gbọ́ ó fọ̀run ṣeré ó sì fàyè ṣàpótì ti sẹ̀rẹ̀ irúfẹ́ àwọn tó mọ̀ ọ́ ní òmò yìí lójoojúmọ́ hmm. ọba tó ń gbé láàrin àwọn kérúbù hmm. ìwọ gangan ni wọ́n ń pè ní èmi ni èmi ni má ṣe bẹ̀rù èmi ni tó ń jẹ́ èmi ni ni èmi ni tí ń gbé àwọn ejò yòókù mi ó tóbi títí ayé ò gbọ́ ọ̀run ò gbọ́ àwọn tó nímọ̀ sọ pé ojókòó lórí òbírí ayé gbogbo ayé sì dàbí ẹlẹ́ẹ̀gà lójú ẹ̀ ojoojúmọ́ ayé làwọn tó mọ̀ ọmọ kó bẹ̀rẹ̀ fún ọ torí àìkú ni ọ ò lè kú àìsá ni ọ ò lè sá ò tí ò pinyikin ò dípẹ́ta ò lágbára agbára yìí ò tún lágbára ọ̀run ìwọ ló ṣohun ó wù ọ́ fẹ́ ni ó wù ọ́ láàkó tó wù ọ́ kò sẹ́ni tó mú sí tó bá lóhun dé ó dé láyínká hmm? tó bá lóhun ò dé kò dé rántí gbà ń sunkún láńsẹ̀nsì ah. àṣẹ́ngbà tó bá dé yóò padà wá kà wá láyà mo ṣe ní àìdí ẹ̀ níjàyà tó bá hmm. dé tẹ́ ìkààyà ni ọba hmm. ṣoore kààyàn láyà ó ọ̀bánirin ìkíyàwó tán ọ̀bánirin lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tí ń bá àyàn lórí ẹkún á bá àyàn lórí òṣè á ní farabalẹ̀ testimony ni mo ń padà bọ̀ wá fi jìrọ̀ rẹ̀ fún ọ òun lẹ́ni tí wọ́n ti fọmọ bútẹ́lẹ̀ ọ̀padà mọ́ gbọ́mọjó bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ní wòmí yóò tún ní ẹ dákun torí ọlọ́run ṣé bá wa rí kíní díbọ́díbọ́ ọjọ́ ní àní wọn àní òun atamátàsé lòun dà báyìí lórí pápá o kò sígbà tó ń gbá ṣẹ́ẹ̀tì tí ò ní wọnú nẹ́ẹ̀tì ọlọ́run ọba mọ̀ ní ó ń ṣòwò òwúfẹ́ ni ó wù mo ti rí ẹni tó ń rẹ̀ rí pé òun rán níṣẹ́ kò dé hmm. bẹ́ẹ̀ dẹ́ nìkan ṣe ń sunkún sínú pé kọ́lọ́hún tiẹ̀ fóun lọ́mọ olóhùn ó kẹ́ tí ó sì máa rà ní hmm. ọlọ́hun náà kan náà sí ní hmm. olóhùn ti fún lówó òun sì ti fún lọ́lá èyí tó fẹ́ fún un àmọ́ padà wá béèrè ó ní ọlọ́run lóòótọ́ ló kẹ́mi tó fún mi lówó àtọ́lá àmọ́ tó bá fún mi lọ́mọ ta ló fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ òun náà ń pè ní kábíyọ̀sí agbénisókè téńté fi ni ayé mọ́ fi ni ọ̀la hàn pa ìwọ ló jí lógo ṣògo ògo tó ju gbogbo ògo lọ ògo tí ń tanná ògo ògo tí ń ṣàwárí ògo ògo tí ń ṣamọ̀nà fógo ògo tí ń gbé ògo já gbangba hmm. bẹ́ẹ̀ ni àwọn kan láwọn wà ní kọ̀rọ̀ ọlọ́run ní gbangba ni wọ́n padà ti wá gbóhùn ẹ̀ wọ́n ní àmúsìlélẹ́ ọlọ́run ní àpèsè ni ṣé tayé ni ó ṣẹni àbí tayérayé ayérayé tó lè gbáyé mi láì mú mi sí ọba tó gbé kú mi láì pòfóló ọ̀gbọ́n tí wọ́n sọ ni wọ́n ní ohun ẹ̀rù ni láti ṣubú sọ́wọ́ ọlọ́run alààyè oh. mo wá béèrè mo ní kílódé hmm. wọ́n nítorí iná ajónirun ni hmm. bí iná bá ń jó iná kì o àwọn tí iná bá ń jó ni mò ń ké bọ́lọ̀ bá ń ṣèdájọ́ ẹ̀dá bẹ́ẹ̀ ni bí iná bá ń jó igi ni ọmọ pariwo ah. iná iná bá ń jó èèyàn yẹn ní ọmọ ṣe yéèyé iná iná ò ní sọ̀rọ̀ bí iná bá ń jó pakópakó ní ọmọ lọ́gùn iná ò ní hmm. sọ̀rọ̀ hmm. bí iná bá ń jó ọ̀parun lójú ẹ ọ̀parun ní ọmọ súfèé iná ò ní sọ̀rọ̀ hmm. bólódùmarè bá ń ṣiṣẹ́ lọ́wọ́ kò ní sáriwo rárá ah. tó bá ń dí ìpẹ̀lẹ́ èèyàn ó oh. lè mọ̀ póun ni àjẹ́ ni wọ́n gbé àtẹ̀mẹ̀rẹ̀ àbí kára wọn táwọn jọ ń fa nǹkan kan papọ̀ mọ́ra wọn ọlọ́run ni o kì í ṣe èèyàn kì í sáré kì í pẹ́ kó tó dé kì í sì léètì ìgbà míì sì ní kì í tètè dé bẹ́ẹ̀ ni kì í tún wá léètì ah, ah. ọlọ́run ni ó tóbi ayé yóò gbọ́ ọ̀run ògbà ọ́ ojoojúmọ́ ayé ni wọ́n mọ̀ kó bẹ́rẹ́ fún ọ abájọ tó kun fi rí ọ tó sá tí Jọ́dánì rí ọ tó padà sẹ́yìn tókè ńláńlá fi ń fò bí àgbò kékèké bí ọ̀dà àgùntàn abájọ tilẹ̀ fi ń wárìrì níwájú ọlọ́run olódùmarè ọba mi tó tóbi ọlọ́run bàbá àgbàlagbà. ọlọ́run a láti yànnàná kínní yìí o. samsoni wa ni kura samsoni ẹ má kó bá wa o ọ̀tọ̀ ni tá à ń sọ ọ̀tọ̀ ni tẹ̀ ń sọ o. <laughs> àlàyé lọ̀rọ̀ ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ o ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ o àlàyé lọ̀rọ̀ ẹ dẹ̀ bẹ̀rẹ̀ ni pé kí ni ìyàtọ̀ tó wà nú ẹ̀. àlàyé lọ̀rọ̀. ẹ sì mọ̀ pé èmi aláwòye lèmi. bẹ́ẹ̀ni mo wá ní kí n ṣàlàyé ẹ̀ fún yín bẹ́ẹ̀ <laughs> ṣùgbọ́n kásán ní gaskiya hmm. àti ìgbájú àtìgbámọ̀ àtìgbátìgbárùn kò hmm. sí èyí tó dáa ń bẹ o kò sí èyí tó dáa ń bẹ̀. kọ́lọ̀ mọ́jà ṣiṣẹ́ rẹ̀. ló tún padà sí i. ibo gbàdúrà ni kọ́lọ̀ mọ́jà ṣiṣẹ́ ẹ má jẹ́ àǹkọ́rẹ́ ìjà torí mo ṣe ń bá sọ̀rọ̀ yàwọn kan ti gbà mhm. à ń gbà ní ìsìn lọ́wọ́lọ́wọ́ kí ló jésù náà kọ́ gbà kó dòdì pé wọ́n ah, kàn. lẹ́nu ẹ. jésù gba ìgbàdúrà ba ìfọ́rùn gidi ni jésù gbà bàbá ìfọ́nu gidi. lójú ẹ àbí. nígbà tí wọ́n kàn tán gan arákùnrin kan tó arákùnrin tó fò sókè yẹn ìfọ́nu gidi ló fi ló fún Jésù. Ah. Jésù ti jẹ̀fọ́nu torí ẹ̀ṣẹ̀ gbogbo ayé wọ́n jẹ̀ gbádùn wọ́n jẹ̀ gbádùn wọ́n jẹ̀ fọ́nu. Ọlọ́run àforíjì ẹ ah. lẹ́nu ẹ sórí tó ń sọ lọ́hùn náà pè ní blasphemy. blasphemy ló ń sọ sọ pé kọ́lọ́run dáríjì ẹ̀. olúwa dáríjì mi o. toró mọ tó ń ṣe. lórí mi mọ nǹkan tó ń wẹ̀. àmọ́ ń gbà tó ń jẹ oúnjẹ ń bẹ̀ lẹ́ẹ̀kan ọmọ ibi tó yẹ kó o tì bọ̀. o tì bọ̀ mú. àbí. ní kọ́lọ́run dáríjì ọ. sórí hewu hewu. olúwa dáríjì ọmọ rẹ torí kò mọ nǹkan tó ń ṣe. kó tiẹ̀ máa fi ọ̀rọ̀ mi ṣàwọ̀ kó ṣe kó fi ayé ẹ̀ fi kristi kó má má mú nǹkan má kó má mú ọtí má kó má ṣe ṣínà má àbí ṣìnà ni kó má ṣe nǹkan kan má àbí kí ni àǹfààní èèyàn tó jẹ gbogbo wèrè ayé yìí tó fi tó sọ ẹbí rẹ nù àbí bẹ́ẹ̀ kọ́ ni. Ah, ah. ìwọ náà lọ́mọ jẹ wèrè. kí ló sọ. ọ̀gá mo ní kí ọkọ kọ ẹsẹ sílẹ̀ kó kọ tí mímú sílẹ̀ sílẹ̀ kí ni àǹfààní. kí ni àǹfààní èèyàn tó jẹ gbogbo wèrè ayé tó wá sọ ẹbí rẹ nù kí ni àǹfààní ẹ kó sàǹfààní kankan bẹ àbí kọlẹ kristian kan pọ̀ sí mi ọ̀gá. ṣé bí wọ́n tó ṣèrò ọ̀tá dà ọ́ bá kú. àná àná bá ti dé Gálílì lánàá báyìí ní Jésù bọ́lẹ̀ sórí àpá àti Jésù sọ ẹ̀ tó bẹ́ẹ̀ ni. àló tó ó ti tó àti gbọ́ àti tó. ṣé dìndìnrín ni ọ pọtébù ṣébí fíìmù lẹ ń wò. fíìmù kọ́ o. fíìmù lẹ wò. fíìmù lẹ wò. káyí jésù báyìí tó fẹ́ẹ̀ tó mara. fíìmù ni ó ní jésù mara. tó mara tó serun jẹ́rìí báyìí tó rẹ̀ dánú gbọ̀n tí fẹ́rẹ́fẹ́ ah. báyìí tó gbọ́dọ̀ àgùntàn lọ́wọ́ ah. òdùdàgùn tó gbélé yà báyìí. orí fíìmù ni. fíìmù kọ́ o. fíìmù ni. Ah, nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí kàn làwọn yẹn bú sẹ́kún pé jésù ni mò ń kú lọ yìí jésù ni mò ń kú. ayé mi yẹ ọ̀sẹ̀. o ti pa máìkì ọ̀dọ̀ ẹ o. ẹni mi yóò máa kọrin aleluya sọ bá tó gbọ́ àdúrà àwọn mi yóò máa kọrin aleluya sọ bá ayérayé ẹni mi yóò máa kọrin aleluya sọ bá tó gbọ́ àdúrà àwọn mi yóò máa kọrin aleluya sọ bá ayérayé ẹnu mi yóò ẹnu mi yóò ẹnu mi yóò ẹnu mi yóò máa kọrin aleluya sọ bá tó gbọ́ àdúrà. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ó ti yá. òótọ́ ni pé gidigba òṣìlẹ̀kùn àfẹnibámú kọ́kọ́rọ́ dání láti wá sọ àlá rẹ láti gbé kàwé tàbí ṣiṣẹ́ lórílẹ̀‐èdè amẹ́ríkà canada australia uk àti èyíkéyìí orílẹ̀‐èdè ní europe di òótọ́ kọ́kọ́rọ́ àti ṣílẹ̀kùn ẹ ti wà lárọ̀ọ́wọ́tò rẹ báyìí tí ẹni kò ti darapọ̀ mọ́ you fit fly ká lè bá ọ ṣètò èyíkéyìí orílẹ̀‐èdè tó wù ọ́ nínú ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ ni fly náà ló sì ń léwájú nídìí flight reservation airport transfer international travel consulting tour package travel insurance tó fi mọ́ ìrìn àti tẹ̀sìn lọ sí Jerusalemu àti Maka àti Madina àjẹpẹ́ tó bá ń wọ̀ láti gbé tàbí kó kàwé lókè òkun a wà ní sẹpẹ́ fún ọ láti fún ọ ní kọ́kọ́rọ́ àǹfààní yẹn ní you fit fly tètè kàn sọ́fíìsì wa ní Success House seven up road Olúyọlé main estate ring road ńbàdàn tàbí kẹ́ẹ̀pẹ́ zero eight zero nine three zero zero two zero nine six website www.youfitfly.com pẹ̀lú you fit fly àlá rẹ láti gbé lókè òkun yóò wá sí ìmúṣẹ. <sighs> Ah. What a fruitful Ramadan day it's been. You've given it your 100%, and now it's time to give your body refreshment and replenishment with Chavita fruit juice and a great iftar meal. And just before it's time to go to bed, you share glasses of Hollandia yogurt and dates with loved ones. That's how you make this your best Ramadan ever. Ramadan Kareem from Hollandia Dairy and Chivita Fruit Juice. àwọn òbí ọjọ́ ọ̀la tó dára nìkan lógún rere tá a lè fáwọn ọmọ láti wá fún àwọn ọmọ tìyín ní ìpín rere tiwọn Olive Branch College Ìbàdàn ó ní kẹ́ ẹ máa mú wọn bọ̀ for day and boarding co-educational school join the League of High Flyer to enrol your children ìdánwò àṣewọlé ti bẹ̀rẹ̀ fún ètò ẹ̀kọ́ sáà twenty twenty two twenty twenty three àwọn déètì ìdánwò àṣewọlé Saturday thirty April Saturday twenty eight May Saturday twenty five June Saturday six August àti Saturday twenty thirtieth august twenty twenty two láago mẹ́sàn-án òwúrọ̀ nínú ọgbà iléèwé olive branch college ìbàdàn tó wà ní plot eleven b akíngbàdé street opposite bọ́láìgì international market gbági old ife road ìbàdàn fọ́ọ̀mù ìgbaniwọlé sì ti wà lọ́fíìsì ìgbìmọ̀ aláṣẹ olive branch college ìbàdàn fẹ́kùrẹ́rì àlàyé zero eight zero five six four seven six five five two tàbí zero eight zero five five three zero one four three seven fún ètò ẹ̀kọ́ nursery àti primary living spring international school ó wà lẹ́yìn olive branch college olive branch college. ọlọ́run àwọn bàbá wa ọlọ́run ṣe ń ṣe lọ́jọ́ ìjọsìn tó ń ṣe nígbà ni ó sì wà síbẹ̀. ọlọ́run àwọn bàbá wa. ọlọ́run àwọn bàbá wa ṣetán láti dá onípòjìpòyàn lóhùn tó bá lè darapọ̀ pẹ̀lú ọkọ̀ ìgbàgbọ́ rẹ nínú ìjọ Christ Apostolic Church òkè ìdáǹdè ring road zona headquarters ajíègbé nílùú Ìbàdàn. lọ́jọ́ tí ìfẹ́ tó ń bọ̀ yìí ni o ọlọ́run ìpè bàbá wa arúgbógun orí òkè ìdáǹdè ṣì wà síbẹ̀ ẹ̀yin ni kẹ́ ẹ fi gbàgbọ́ kan tọ̀ wá ọlọ́run àwọn bàbá wa ni ìpàdé ìsọtẹ́lẹ̀ tọ́lọ́run pàṣẹ kó máa wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ tá a pè ní. oníṣègùn ńlá. oníṣègùn ńlá wá ní gbogbo ọjọ́ Tuesday. bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán. pásítọ̀ ṣògo arúlógún zonal superintendency etí òkè dáǹdè zonal headquarters ajégbé ìbàdàn ni ọlọ́run máa lò àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tí náà agbára ọlọ́run àlàyé sì ń tó nínú wọn ò ní gbẹ̀yìn níbi ìpàdé yìí ẹ má gbàgbé o bógun bá ti ṣẹ́ nìdí ó máa já ogun èṣù sì máa wọlẹ̀ àgúndọ̀lọ́mọ zero eight zero three six five seven one six one seven ọlọ́run àwọn bàbá wa ṣì wà síbẹ̀ ìwọ ni kò tọ̀ wá pẹ̀lú ìgbàgbọ́ ọkọ rẹ. All right, we need to slow down a bit. ẹjọ́ yìí náà nìkan ah ah ẹ mo pè mí lẹ́ni ọ̀rọ̀ ńgbà náà. àfi bíi rédíò. ta ni. iyobi ni ẹjọ́ ni bíi àwọn tabrata lọ́wọ́ àti wọ́n máa fi ń ṣe affidavit ní kóòtù pàpàpàpàpà ẹjọ́ ni bí ọ̀rọ̀ ah. àmọ́ bí wọ́n bí mẹ́jọ bí wọ́n fẹjọ́ ṣe ni bó nǹkan ló gbé rẹ̀ sínú ẹjọ́ ni. Ah. ṣé nǹkan tó fẹ́ ṣe sí mi ọmọ ìyá ọlọ́yọ̀. Ah, ẹ kì í ṣe bí ni ó ti ṣe. kò yé. àkẹ́yẹ ọmọ nǹkan tá a bá parí program. ètí ẹ̀mí rí eré mò o. ọjẹ. ẹ kò tiẹ̀ sí respect ńbẹ ẹ jẹ. ọ jẹ débi pé. ẹ máa sọ pé ẹ jẹ. níbi tó jẹ ìyàdé ó tún bún yàn níyà jẹ. ẹ ṣẹ́gun jẹ́ ká sáré. tọ́mọ̀ pé ìyàrí o ìyàrí ogun kọ́ o ìyàrí. ṣẹ́gun jẹ́ ká sáré yànnàná nkankan tí a sọ lánàá. Hmm. àwa ọkùnrin àti àwa obìnrin méjì méjì méjì ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tọ́lọ́run dá kábẹ̀ láti bí ojú méjì imú méjì hmm. it's either kó jẹ́ yes or no mm. good or bad mm. uh, go or come méjì méjì bẹ́ẹ̀ ó ṣáà ń kẹ̀yìn síra wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ ọkùnrin àtobìnrin rí ah. hmm. now ó ń sọ̀rọ̀ hmm. kan ní àárọ̀ àná tí mo padà bí ẹ nígbà tá a dé ní ọ́fíìsì nígbà tí mo débi iṣẹ́ mo ní àwa yìí la máa ń rí ọ̀pẹ̀lẹ́ngẹ́ à ọmọ yẹn ó pẹlẹbẹ ó dùn ún wò níta sọ débẹ̀ ni domestic violence pé kò dáa kọkùnrin máa na ìyàwó ẹ̀ hmm. lábẹ́ àkóso bó ti wù kó rí kò dáa kí ìyàwó torí bí ìyàwó mi bá jókòó lé ọkọ ẹ̀ nínú tó bá nà tán yóò tún tilẹ̀kùn mọ́ ah, obìnrin mi tó bá nà ọkọ ẹ̀ àti ọkùnrin ń na obìnrin àti obìnrin ń na ọkùnrin kò sí èyí tó dáa ń bẹ̀. Hmm. now àwa ọkùnrin tá a rí ọ̀pẹ́lẹ́ngẹ́ tó wù wá ńgbà tá a rí tó ṣe sisi tó tó tó rí pẹlẹbẹ hmm. láìkí ọmọ tó ń nà tó dúró re tó dúró re tó rí ṣọ́ọ́rọ́ ẹlòmíín dẹ̀ láìkí ẹni bá lómi lára tó rí mhm. gbẹ̀mùgbẹ̀mù bí ẹ̀fọ́ etí dò bí ẹ̀fọ́ etí dò ṣùgbọ́n ìwọ tó rí ọmọ tó rí ṣọ́ọ́rọ́ tó slim dáadáa tó lóun lóhùn ẹ̀ tó fẹ́ sílé ń gbò fẹ́ tán. ó bí kínní ó bí kínní ó bí kejì ó bí kejì ó wá ó dẹ̀ ń bọ òun fún lóúnjẹ. ó wá ń lómi lára ó bẹ̀rẹ̀ sí ní sanra ó bẹ̀rẹ̀ sí ní sanra ó wá bẹ̀rẹ̀ sí ní bíwọ́ nú pé ẹ ẹ mi ò bóyá bó ṣe máa rí ni. mo ṣe fẹ́ ẹ̀kọ́ rẹ̀ náà mo ṣe fẹ́ ẹ̀kọ́ rẹ̀ o. ọmọ tó ti bí sọ́ọ̀dà padà ń gbà náà. sọ́ọ̀dà padà ṣó o lè dá padà sí bó o ṣe mú un àbí wọn náà kọ́ ló lò dà bẹ́ẹ̀ ah, ìyẹn bẹ́ẹ̀ ẹ bọ̀dá àti bí náà kẹ́ ẹ tó fẹ́ ra kẹ́ ẹ tó ṣe wedding sa ma. ẹ mọ̀ bí bọ̀dá ṣe rí o táyì gan fẹ́ má dúró lọ́rùn wọn ẹ̀yin náà lẹ bọ́ wọn tán fi yọkùn ẹ wá nínú ń bí yín pé ẹ mọ̀ bí wọn tán ti rí kùn ìyà tán ti rí kùn ikùn burúkú. ká sọ tòótọ́ náà mm. ẹlòmíì gbàgbéra ni. ni ló ṣe yọkùn. ó gbàgbéra ni ó gbàgbéra ni torí tí ara bá ti ń dẹ ẹlòmíì àwọn nǹkan kan wà tó yẹ kéèyàn máa ṣe tí ò ní láǹfààní àti ṣe bóyá bí exercise kò ní láǹfààní ẹ̀ mọ́. àwọn nǹkan kan wà inú ac ló wà. àwọn nǹkan kan wà tó jẹ́ pé exercise ò ràn o ọlọ́run eh. má fọwọ́ wá sínú àdánwò ayé. Eh, eh, wọ́n pọnmi séèyàn ní kun yàtọ̀. máa gbọ́ tọkàn èèyàn bá balẹ̀ hmm. tọkàn èèyàn bá balẹ̀ hmm. tó bá jẹ́ gàrí lásán ló mú gbà mí. yóò mọ jáde lára ẹ. tí ìyàwó ẹ bá fi ẹ lọ́kàn balẹ̀ mm-hmm. tó ń fọwọ́ pa ẹ lórí hmm. ṣe ń tó yẹ kó ṣe fún ẹ tọkàn ẹ balẹ̀ ó lè máa yọkùn kó máa yọ̀dí. èèyàn lè yọkùn yọ̀dí èèyàn ni ó mọ̀ pé ṣéèpù yìí á máa bàjẹ́ jẹ́ kí n sọ kí nìkan fún ọ láyìnká o mm. ẹni tó wà nínú AC mm. nínú ilé mm. tó bọ́ sínú mọ́tò ní AC tó lọ sínú ọ́fíìsì ní AC kọ́mọ ṣọ́ra o kí ló dé ẹ̀mí ẹ̀ lè pin lójijì ni ah, ah. òótọ́ ọ̀rọ̀ dàbí ìsọkúsọ bẹ́ẹ̀ ni ṣó mọ̀ pé àágùn tó ń jáde lára wa lásán àágùn tó ń jáde lára wa lásán ó ní nǹkan tó ń ṣe. now jẹ́ kí n lọ síbi tí mò ń lọ gangan sórí mọ́ sórí ọkọ ìyàwó hmm. tó ní àwọn ti bímọ tán hmm. òun dẹ̀ rí òun ò fẹ́ gbàtà mm-hmm. tó ní ìyàwó òun o òun òun o kàn jẹ́ kàn ṣe family planning hmm. gbogbo family planning most of the family planning Eh, eh, nǹkan tó máa ń ṣe hmm. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ni. kò sí ni wọ́n bù sára ni. kò sí ni kó má bu omi sára. ninety five percent ẹ̀ ni ó jẹ́ kéèyàn rí gbẹ̀mùgbẹ̀mù. kí ìyàwó èèyàn ó tóbi kó sanra díẹ̀ sí. ìmí tiẹ̀ wà tí ọmọ ṣiṣẹ́ kíṣẹ́ bí iṣẹ́ inú òjò. ìgbà yẹn ìyàwó ẹ̀ lè máa. oṣù mẹ́ta lẹ gba rẹ̀ oṣù mẹ́sàn-án hmm. <laughs> ìmí ọlọpàá fe ẹ ti mọ lọ sọ hospital kan sọ fún wa ah, eh, ẹ lóyún madam ẹ lóyún ẹ wà ókè <laughs> ẹ máa gbá bọ́ọ̀lù lẹ́yìn lọ. wọ́n sì sọ fún àwọn bọ̀dà àti bí wọ́n ní kẹ́ ẹ má tú nylon kù lára súùtì yìí tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ la ẹ la tọ̀ràtọ̀rà àwọn kan ò mọ súùtì láti bẹ́ẹ̀ ṣe ń sọ òní. ẹlẹ́yin ò lè la súùtì tọ̀ràtọ̀rà ẹ̀yin lẹ́lẹ́yìn lè la súùtì tọ̀ràtọ̀rà yìí tẹ́ ẹ yọ tẹ́ ẹ já ọ̀rá kúrò lórí súùtì tẹ́ ẹ fi súùtì tẹ́ ẹ tẹ́ ẹ máa dùn súùtì. ṣé kí ló ní gi. òun pákó. láyé eh. hmm. kábọ̀ pàlù fọ. èmi gan pàlù hmm. bí o sì mí dé. <laughs> èmi kọ́ mo sì ká sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa o ká ìgbàlójúgbà nímú nígbà míì ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń responsible fún ọlọ́mọjà ṣì ọkọ fẹ́ ọlọ́mọjà ká ṣì ìyàwó fẹ́ ọlọ́mọjà ṣìléyà ọlọ́mọjà ká ṣìléyà láyé ká ṣòmọ̀ pé nígbà míì wà tá a sọ pé kí obìnrin míì pé tó bá ti ń di gbà lójú kó kúrò ńbẹ̀ kó má bá tiẹ̀ lọ obìnrin míì ò ní agbára àti kúrò nulẹ̀ yẹn o hmm. ṣe sọ díẹ̀ hmm. ìdí ni pé ọkùnrin yẹn ti kọ́kọ́ fi ìfẹ́ lọ ó ti fi ìfẹ́ bọ́ yó so ó ti jẹ́ kí obìnrin yẹn fẹ́ràn ẹ̀ gan-an kó tó bẹ̀rẹ̀ sí ní hmm. so ọkùnrin yẹn ò nífẹ̀ẹ́ mọ́ obìnrin yẹn sì nífẹ̀ẹ́ a máa wò pé kóun tún fara dà díẹ̀ sí bóyá yóò change bóyá òótọ́ ọ̀rọ̀ ni o. Eh, eh, àwọn ọkùnrin kan tiẹ̀ yẹ hàn náà gan. jẹ́ tún wá sọ kí ni kan fún ọ tóbìnrin mi bá kúrò nílé hmm. ọkọ bóyá pẹ̀lú ọmọ kan tó lọ ń dágbé ohun tí lálọ́ọ̀dù ó fojú ẹlòmíì rí ẹ ọ̀rọ̀ dàbí ìsọkúsọ òun ló jẹ́ kẹlòmíì jókòó sínú ìyá o tó bá ní ọkọ yín kọ́ tí no mi ò lọ́kọ o um, ọmọ mi junior ó ṣe six ni èmi àti bàbá ẹ̀dá ọmọ gbọ́ tiẹ̀ ti da ebi mo ní yàrá kiri kò sí yàrá kankan mọ́ ọmọ gbọ́ kí ni yóò sì gbọ́dọ̀ sí ọkọ kí la mọ̀ tó ṣe tí ọkọ fi lè jáde hmm. àwọn nǹkan yẹn wà lára tó jẹ́ kí ẹlòmíì kú sínú ìyà o hmm. torí ti society máa ń fojú àwọn tó bá ní ọmọ jẹ́ ẹ sọ kí nìkan fún ọ gan ẹ tí àwa ọkùnrin gan bá rí pé kan ni tí mọ́mọ kan rẹ̀ lọ́wọ́ kiri bí a ṣe lù ń jìbìtì òótọ́ ọ̀rọ̀ ní ká mọ́ sọ bẹ́ẹ̀ ni. ẹ pọn o. ní kíni wọn ò ni wọn mọ pọn gẹgẹgẹgẹ yìí tó bá sì ti ń gbọ́ ah how miss kí tó pàdé ẹ kí n pàdé ẹ kó tó ké mọ pàdé ìyàwó mi ah wish ìsọnù ni ó lè ní. ó lè ní ó lè ní tí ọjà ni ó lè ní alájìbù eh, eh, alájìbù ah wish kí n tó kí n ti rí ẹ kí n tó fẹ́ ìyàwó mi ah wish irọ́ ni ó lè ní ó lè ní alájìbù alájìbù ah, ìsọnù. ẹja pín ẹ̀bùn náà tó bá yá a bẹ̀rẹ̀ sí ni máa yànnà náà ọ̀rọ̀ táwọn ọmọ tí ó ń rìn káàkiri yìí ó wà lára nǹkan tá a tó fẹ́ gbé yẹ̀wò lé ni o a wo ìdí ẹ̀ tí obìnrin mi ò fi lè kúrò nù ilé ọkọ bí wọ́n ṣe ń nà tó bẹ́ẹ̀ ni o a wá fẹ́ wo ohun tó ń ṣẹlẹ̀ ayé ti ń bàjẹ́ lọ o ká má sọ pé ayé ti bàjẹ́ tán ni o mo fẹ́ fàsìkò yìí sọ fún àwọn tí wọ́n máa ń béèrè pé ṣe ẹni fídíò yẹn ẹni fídíò tọmọ eleven years yẹn ẹ má béèrè lọ́wọ́ tèmi o bẹ́ẹ̀ bá mọ òfin o bẹ́ẹ̀ bá mọ òfin kì í ṣe nǹkan tó bójú wò bójú rí bẹ́ẹ̀ ni torí ẹnìkan ti pè mí lẹ́yìn àárọ̀ yìí ẹ ló yóò bì bó o ní sálàfẹ́ alẹ́ wà ah. ẹ ẹ wọ́n ti ń tẹ́ni nísìnyí mo lẹ́yìn oníròyìn ẹ ti ní fídíò yẹn lọ́wọ́ ẹ dákun ẹ dá sí mi èmi àtẹnìkan ń jiyàn nísìnyí à ń jiyàn ní ìdí ayò láwà mo yà ọ̀rà tí orí ti bá sọ̀rọ̀ wọn ní ẹnu eob mú mo ra pa fóònù jẹ́jẹ́ bọ̀dà tó pè mí ní one fifty two mo pa fóònù mọ́ lẹ́nu ni o kì í ṣe nẹ́tíwọ̀kì o bóyá ẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí kì í ṣe nǹkan tí orí èèyàn máa wú sí pé ọmọ téèyàn ń tọ́jú téèyàn ni yóò di ògo ọ̀la ó sì bẹ̀rẹ̀ ẹ̀sìn láti kékeré mo wá ní kí n béèrè afọmọsílẹ̀ ìwé ṣé tíṣà ló ní responsibility yẹn ni àbí òbí àbí ọmọ lówù kó ya páànù títí ẹ̀ tó fẹ́ ya páàndà mọ́ọ̀yàn lọ́wọ́ torí wọ́n ti níbi express níkun obìnrin kò sí mọ́tò tí ò lè gbabẹ̀ jáde kọ́lọ́hún ṣàánú wa torí kò yé mi mọ́. ọ̀dà ah, ẹ jẹ́ kí a ṣe kìíní kan Samson Akíndélé hmm. ọlọ́run jogun làákàyè fún ọlọ́run ò sì ní gbà lọ́wọ́ ẹ arákùnrin yìí a jọ ń sọ̀rọ̀ yìí ká tó kúrò nínú ọ́fíìsì ọ̀dọ̀ mi níbo láyé ń lọ hmm. ó ti pẹ́ tá a ti ń gbọ́ láti ìgbà tí mo ti wà ní kékeré ni àwọn bàbá mi ti ń sọ pé ayé ń lọ à ń tọ̀ ṣé bá ṣe máa tọ́ lọ rèé hmm. ọmọ ayé bí láyé ń pọ̀n ṣé bá ṣe máa hmm. pọ̀n rèé níbo láyé ń lọ pẹ̀lú pàápàá jùlọ àwọn ọmọbìnrin wa àti ilé ìwé tí wọ́n wà ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n dágbére pé wọ́n ń lọ sílé ìwé ọ̀pọ̀lọpọ̀ ń sìn táwọn àánú strike yìí ṣáà pé wọ́n àdélé wọ́n àdélé. Hmm. bàbá mi ò mọ̀ pé strike wà. parent mi ò mọ̀ wípé strike wà pé àwọn ọmọ wọn abẹ́ abẹ́ ọkùnrin míì ni àwọn ọmọ míì wà di bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti ń bú wa àwọn gẹ̀ẹ́sì ti ń bú wa wọ́n ní kí ló kàn wọ́n. wọ́n ní kí ló kàn wá àwọn girls tó kàn àwọn tán wà nílé boyfriend nísìn tó jẹ́ pé ó yẹ kán wà nílé òbí wọn tàbí lè man friend tàbí lè man friend mm-hmm. nísìn mm-hmm. tó yẹ kán wà nílé òbí wọn torí pé wọn ò sí ní school. gbogbo husband benefit pátá ló ti fi ṣòfò dànù eh, eh, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo benefit tó yẹ kí ọkọ gbogbo wifi material ti bàjẹ́ orí rédíò mo wà ẹ má jẹ́ kí n san àwọn nǹkan. wọ́n ti bà nǹkan kan jẹ́ wọ́n ti bàjẹ́ tán. ṣe rí bí mo rí ni pé ah. kì í ṣe ọmọbìnrin nìkan o ṣe rí ọmọbìnrin tí wọ́n tọ́ kò kò bàjẹ́ bí ọmọkùnrin tí wọ́n tọ́. ọmọbìnrin tí wọ́n tọ́. bẹ́ẹ̀ni kò bàjẹ́ bí ọmọkùnrin tí wọ́n tọ́. ọmọkùnrin tí wọ́n tọ́ kò sí tíyàn ò lè dán ẹ wo ọmọ fifteen years old kan fídíò yẹn wà lórí fóònù. èmi náà rí lẹ́yìn. Hmm ó lọ hòtẹ́ẹ̀lì. ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún. ọkùnrin lélẹ́yìí bẹ́ẹ̀ ni ọkùnrin ni. ó kó ó káwọn ẹgbẹ́ ẹ̀ dání bóyá bí ọmọ thirteen kankan ó fẹ́ mm. bùkù yàrá. bẹ́ẹ̀ ni. fifteen. bẹ́ẹ̀ ni. Ah, ẹnìkan ló wá tajú kan pé ah, ìwọ. ó fẹ́ bùkù yàrá. ó wá dùn mí pé wọ́n kàn ní pé kó máa lọ wọn fa ọlọ́pàá lọ́wọ́. ó yẹ kán da dúró ni. kán fa ọlọ́pàá lọ́wọ́. kán pọ ọlọ́pàá. kán béèrè ibi tó ti rí owó. kò no kó kọ́kọ́ nìṣó nílé. kí fẹ́ ṣe ló tẹ ọmọ fifteen years. bẹ́ẹ̀ni mo bá rẹ sọ̀rọ̀ sí ó bínú ni. ṣe rí ọmọbìnrin girl child girl child láti in fact globally ni girl child nìkan la máa ń pariwo but boy child who takes care of a boy child wọ́n dẹ̀ kún gbòòrò. but àwọn boy child yẹn gan ló ń bayé àwọn girl child. àwọn ni àwọn ni ẹlòmíì dẹ̀ bá ń lé ni ńgbà tí bàbá mi tó hmm. ti ń gbé ẹgbẹ́ ọmọ ẹ̀ as girlfriend hmm. tọmọ ọkùnrin ẹ̀ dẹ̀ rí so ilé tí wọ́n ti ń wá ta bá ń sọ pé school school wọ́n ti ti school Christian lẹ́kọ̀ọ́ sí. I àwọn school yẹn school management ní ẹ̀bi lóòótọ́ lórí nǹkan táwọn ọmọ yẹn ṣe ń Dubai hmm. torí pé àwọn mójútó wọn dáadáa ṣùgbọ́n àwọn ọmọ yẹn ti bẹ̀rẹ̀ Nàìjíríà kan tó kúrò. àwọn ọmọ yẹn ti di espate. ah mi le lè fídíò yẹn mi gbọ́ mi ní lórí fóònù nígbà tí mo wò mi ì wo more than two seconds mo ní ọmọ eléyìí eléyìí tí ń ṣe tipẹ́ kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ó lẹ́nìkan tó ti gúrùmù wọn. ìyá ẹ̀ ò dẹ̀ mọ̀ ọmọ tó nílẹ̀ kẹ́ńdì ó fi ó filẹ̀kẹ̀ sára báyìí. ìyá ò dẹ̀ mọ̀ bó o la ṣe bó la ṣe lè discourage irú nǹkan báyìí. ọwọ́ òbí ló wà. sọ́wọ́ òbí ni ṣá. ọwọ́ ó wà lọ́wọ́ òbí ó dẹ̀ pọ̀ lọ́wọ́ òbí. Ah. a gbọ́dọ̀ múra. Eh, òbí ò tẹ̀lé àwọn ọmọ yìí jáde. bẹ́ẹ̀ ni ah ṣe rí tí wọ́n bá. láyé òde òní ẹni bá dé ibi ilé ìtajà ilé ìgbafẹ́ ilé ijó hmm. àwọn ọmọ tó ń lọ sí club ń sìn hmm. thirteen fourteen fifteen sixteen seventeen eighteen ah, ló pọ̀ jù wọn ẹ wò mí mo lọ sí shoprite ní àìpẹ́ yìí ibi tí kọ̀ńténà wà ní ẹ̀jì lọ́hùn hmm. ní tí mo rí ojú ẹnu gbọ́dọ̀ sọ ní kí ló dé. lábẹ́kúta à ń pè bìkan ní ìwé ìròyìn tó hmm. ti pẹ́ ti pẹ́ yẹn. ẹni tó bá mọ òkèlè wa mọ ibi tó ń pè bẹ́ẹ̀ hmm. láìpẹ́ àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ kan gbogbo ọmọ tó bá rí tó bá dàbí under age. kíkó wọn kó wọn ah eléyìí tí ó ń ṣẹlẹ̀ níbi tí mo sọ yìí tẹ bá tẹ bá ìrọ̀lẹ́ friday mm. ìrọ̀lẹ́ saturday ìrọ̀lẹ́ sunday ẹ̀yin ẹ lọ síbẹ̀ wọ́n à wá rajà wọ́n à wá ṣe ah irọ́ wọn wá tajà ní o. ọjà wo náà wá tà ah. Ah, éèjì wọn kéré sí ní. sẹ́rí nǹkan tí mo yẹ sọ̀rọ̀ òbí mi ò di tá à ń bá lọ́wọ́ wọn. mi ò di gbogbo ẹ̀bí yẹn lórí òbí ṣùgbọ́n wọ́n ní ilé láti kẹ̀ṣọ́ hmm. òbí nǹkan táwọn òbí ń ṣe ń sìn ẹ wo skul tán sọ lẹ́kọ̀ọ́ tán ti pa àwọn ọmọ olówó ni Hmm. tó bá ti ra iphone fọmọ wọ́n ń tọ́jú ọmọ nìyẹn ọmọ yìí ń ya ó wà lórí láìkì app ah. tó ti ń ṣe fídíò ara ẹ̀ nínú ah. ilé tó máa hmm. wọ spaghetti tó máa tó ń jó àwọn seducing dances tó máa ń ṣe yẹn ọmọ twelve years tó ń password fóònù ẹ̀. ìyá ò dẹ̀ mọ̀ ìyá wa sì fún egbére lórí social media ìyá ò mọ̀ Facebook báyìí ọmọ òun jẹ́. ìyá wa fẹ́ lọ ìyá wa fẹ́ lo fóònù ọmọ ó wá rí i pé ọmọ ti password àwọn apá ibì kan bẹ́ẹ̀ni wá ta ìyàwó à ń wá ibi tó ń bọ́hùn ló ṣe kí ló lè mm. fi password ìyàwó à lo date of birth ọmọ lọ́ba ṣí lọ́wọ́ àrí conversation eh, bàbá atókùmọ̀kù mm. amọ̀nàrún mọ́ lọ mm. tó ń wà ní fúláàtì kẹta bàbá àdúgbò bàbá àdúgbò ah, tó ti ń ask ọmọ yẹn out tó ti ní kí ọmọ yẹn mọ ya fọ́tò ara rẹ̀ ní hòhò tọmọ yẹn ń sọ pé èrò pọ̀ nulẹ̀ tó ní kọ́ ah. ọmọ wọ tọ́lẹ̀tì bẹ́ẹ̀ ni wọ́n sọ pé sẹ́rí monitoring sẹ́rí tá bá hmm. fẹ́ràn ọmọ wa hmm. kò sí nǹkan tó rọrùn tá bá jẹ́ hmm. kí ayé dẹ̀ wọ́n lọ́rùn bẹ́ẹ̀ gbígbé fóònù lé ọmọ lọ́wọ́ ẹ̀sìn àwọn android tá à ń lò yìí ẹ lè fún wọn no password size tọmọ yẹn máa wọ bàbá àti ìyá ò mọ ọmọ mi ti wà ní facebook láti age ten bàbá àti ìyá ẹ kí ni ọmọ ten years old ń ṣe ní facebook bàbá àti ìyá ẹ kò lè wọ àwọn sáìtì mi tọmọ máa wọ. ìkan tiẹ̀ wàá burú jù ń tí wọ́n pè ní TikTok. Hmm, ah. ṣe rí bí ìgbà tí wọ́n ń kọ́ èèyàn ní wèrè ni. bẹ́ẹ̀ni tó bá lè ṣe wèrè tó bá lè ṣe wèrè o lè tà ń bẹ tó bá sì ti tà ń bẹ ní tí mo wá ń béèrè ni pé wọ́n á post ẹ̀ ṣé wọ́n sanwó fún wọn ni. wọn ò sanwó they are just having fun. fun irú irú fun wo. ẹ fun tó máa padà kó bá wọn ni tó máa padà pa wọn lẹ́kún tó ní wọn mọ̀. báwo la ṣe lè ṣe kí ni ọ̀nà àbáyọ. ọ̀nà àbáyọ ni pé ṣe rí òbí láti ilé ló ti bẹ̀ ilé àwọn iléèwé kan wà o ò lè mú fóònù wá sí skul. bẹ́ẹ̀ni báyìí ṣe ń sọ yìí bẹ́ẹ̀ ni ká mú wá sí skul. bẹ́ẹ̀ bá dẹ̀ sọ àwọn òbí mi. òbí mi bẹ́ẹ̀ni wọ́n máa bá wọn jà. bẹ́ẹ̀ni mo ti rí òbí tó sọ̀gọmọ rẹ̀ síwájú rí. oníkóníṣó hmm, oníkóníṣó nígbà tó ń lọ ah. ó pa àwọn ọmọ àdúgbò méjì ó fún wọn ní kinní mu ó ní kí wọ́n lọ na tíṣà yẹn pé ó dá ọmọ òun kúnlẹ̀. àwọn méjì kan wà ní ẹ̀wọ̀n báyìí. ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́. orúkọ yín bọ́lá ti ń pè wá. orúkọ mi ni ọládìméjì usman ẹ bá wa dá sí. mo ń pè láti ìjẹ̀bú ọ̀gbẹ̀rẹ̀ cherry gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ wa school torí education ni mò ń ṣe cherry wọ́n ń pè nǹkan kan ní inloco parentis. kí la pè inloco parentis. inloco parentis. tí ọmọ bá ti wà ní school Teacher ló ní gbogbo responsibility orí ẹ̀ mhm. torí tíṣà ló máa jẹ́ inloco parentis yẹn mìíràn teacher in the place of parents. okay. Uh-huh. teacher ló máa take responsibility gbogbo parent tọmọ yẹn máa fi padà sílé. okay. ọ̀dà tó bá kúrò ní school tán kó tó délé àárín kó tó kúrò ní school àti àárín kó tó délé láti ìgbà hmm. tó kúrò ní school yẹn ń kọ́ ta ló take ta ló ní responsibility àárín yẹn. tẹ́rí tẹ́rí ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ètò ibi tó dáa ni ìgbà tẹ́ ń sọ pé ẹ̀ ń dárúkọ ìgbájú ìfọ̀rùn ṣé rí nǹkan táwa jẹ yàtọ̀ sáwọn òbí wa gan society náà máa ń fún wa nírú nǹkan bẹ́ẹ̀ yẹn ń gbà yẹn hmm. pé tí a bá lọ fẹjọ́ sùn nílé bẹ́ẹ̀ni ẹ̀yin báyìí lágbájá báyìí ó fún mi ní gbàdú ó fún mi ní gbà ó ṣe kí wọ́n á ti mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa that means responsibility parents àti society ló kù tọmọ bá ti kúrò ní ṣùgbọ́n lẹ́ni parents ò jẹ́ kí society ò take any responsibility mọ́. wọ́n nà mọ́ mi o ẹ̀hẹ́n tó bá ti na ọmọ tó bá ṣe aburú níta tó wọn á máa fọ wọn máa fọ ọlọ́pàá gbé ẹni mm-hmm. ọlọ́mọdé yẹn ò sẹ́wọ̀n nítorí pé ó báyàn ló kọ̀rẹ́ ẹ̀tẹ̀ pé nǹkan tó ṣe yẹn kò dáa. ọ̀dà ah. fún yín wọ́n ní ojú mẹ́rin ló ń bímọ ìgbà ojú ló ń ní wọ́n gba ìgbà ojú kankan wọ́n nìsín nǹkan tí Áfíríkà believe lé lórí tẹ́lẹ̀ nìyẹn pé ojú kan ló ń bímọ ìgbà ojú ló ń tọ́ ṣùgbọ́n sìn a ti gbé àṣàyẹ̀mí ìwọlé àti yọ̀ yẹn kúrò so ìbáwí ìbáwí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ó wà lọ́wọ́ society àtọwọ́ parents ṣùgbọ́n wọn parents ló pọ̀ sí jù ọwọ́ parents ni ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣe analyze ẹ fún wa a fẹ́kẹ́ anybody ó bọ́ ọmọ wí mọ́ ẹ ṣeun ọwọ́ parents ayé ìgbà kan ayé ìgbà kan ẹ bó ń sọ̀rọ̀ fún mi bàbá tíṣà <laughs> no kò sí bẹ̀rù mọ́ ni mrs fada èrò kọ́ lọ́nba mi lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀ hmm. bí mo ṣe ga gọlọ́sọ gọlọ́sọ tó yìí mo sì máa dọ̀bálẹ̀ kíya ẹ̀ ní tíṣà mi pamari wà ní o láyé sẹ́ńlẹ̀ òsì o. samson sọ̀kan fún mi lẹ́ẹ̀kan ó ní ó ní ó ní student ọmọ school ọmọ secondary school ni wọn lẹ kò mọ dpo. wọ́n fọ orí dpo lábẹ́òkúta. lábẹ́òkúta Eh, secondary school tí mo lọ nígbà tí àwa wà ní secondary tí àwa wà ní kékeré <laughs> mo sọ mo sọ story slate tí mo lò fún ẹ. slate tó gbẹ ni slate mo ṣe bọ jáde ṣebi slate tó ti kọ abc slate tó ti kọ abc lèmi lò slate tèmi lò wọn ṣe gbẹ jáde ni ẹ̀gbọ́n dadi mi carpenter ni ah. òun ló gbẹ. gbẹgilere ni wọn bẹ́ẹ̀ ni gbẹgilere ni wọn wọn fi ṣe carpenter gbẹgilere wọn ṣe carpenter gbẹgilere carpenter ni ṣe carpenter ṣe carpenter ni wọn àbí gbẹgilere àwọn náà bá mi gbẹ òun ni mo lò ní kékeré yóò kẹ́ bí ìbàjẹ́ black. ó oh, wúwo èmi mo máa rù tí mò ń gbé. ayé o wuwo emi mo maa ti mo gbe aye o aye ni ayé ayé ayé máa lé. kí máa ṣayé yìí sí o mi. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. <sighs> what a fruitful Ramadan day it's been. You've given it your 100%, and now it's time to give your body refreshment and replenishment with Chivita fruit juice and a great iftar meal. And just before it's time to go to bed, you share glasses of Hollandia yogurt and dates with loved ones. That's how you make this your best Ramadan ever. Ramadan Kareem from Hollandia Dairy and Chivita Fruit Juice. ẹ̀kọ́ stars comprehensive college nílẹ̀ ìbàdàn stars comprehensive college láti pínísí ni wọ́n ti kọ́mọ láyìíká àkọ́ni tó yáàyè àwọn olùkọ́ tó mọ yóò gbé nínú ìkara wọn kọ́ni cctv camera ní ti bútòrò ilé ẹ̀kọ́ yàrá àkàwé tó bojú rí fáwọn akẹ́kọ̀ọ́ yàrá akẹ́kọ̀ọ́ nípa àmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ọmọ kan kọ̀ǹpútà kan stars comprehensive college wà ní old army barracks behind brent supermarket sawmill old ife road àti plot three s adeojo estate old ife road ìbàdàn. ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́ báyìí ẹ máa bọ̀ sínú ọgbà ilé ẹ̀kọ́ fún fọ́ọ̀mù ìgbaniwọlé tàbí k kẹ́ pè sáà nọ́mbà yìí zero eight zero three three two three eight six zero four tàbí zero eight zero three eight two seven eight four five zero ìdánwò gbaniwọlé entrance exam yóò wáyé ní April nine May twenty one July twenty three August twenty seven Stars Comprehensive College children are stars help them shine. ṣàánú mi lákòókò kó tó pẹ́ ṣẹlẹ̀ lórí òkè àánú CAC prayer mountain of mercy lóṣù kẹrin yìí nínú ìpàdé àdúrà lágbára yẹn mercy once again káàkiri àgbáyé làwọn èèyàn ti máa farahàn nínú ìpàdé àdúrà yìí lóṣooṣù àkórí tí ọlọ́run fún pásítọ̀ àìsáyà o aládé jp ọmọ wòlíì pẹ̀lú àgbà orí òkè prophet moses aládé olú jp i've called thee by thy name èmi ti pè ọ́ lé orúkọ rẹ̀ látọjọ́ wednesday twenty the friday twenty second april ni àánú yóò tó fi máa mú ìlérí ọlọ́run ṣẹ fún gbogbo aládùúgbò ọ̀pọ̀ ọ̀rọ̀ sí ọlọ́run àtàwọn olórin ẹ̀ ló máa pẹ̀lú bàbá orí